ọbẹ qabilaha sẹ́ni bá ní sùpẹ́ bá fi lè gba ẹ̀bùn tó fún torí pọ́pọ́ sùpẹ́ yẹn faqad ata baban aziman min abwab ar-riba dájúdájú ó ti da yàpò ọ̀kan tó tóbi púpọ̀ nínú àwọn ẹlẹ́kùn rìbá dájúdájú ó ti da yàpò ọ̀kan nínú àwọn tó tóbi púpọ̀. nínú àwọn àlékún rìbá ahmadu àti abu dawud àwọn náà gbà wá ahmed àti abu dawud náà gbà wá ṣùgbọ́n ọ̀rọ̀ ń bẹ lórí àwọn ẹni tá gbà wá ọ̀rọ̀ ń bẹ lórí àwọn tó gbà wá. hadithi ó tọ́ka sí pé nínú fúkì tó wà kò sí ní tó burú kéèyàn ṣìpẹ̀ fọmọ èèyàn mùsùlùmí ohun tó ń gbà lérò pẹ̀lú ṣìpẹ̀ bákan méjì nínú kò ṣìpẹ̀ fún yẹn kó orí ó lè bá tẹ lọ́wọ́ àbí kò ṣìpẹ̀ fún kíyà ọmọ bàjẹ́ eléyìí máa ń pè ní ṣìpẹ̀ ẹ̀yìn ẹ̀ṣọ́ شفاعة حسنة يكون له نصيب منه ومن يشفع شفاعة سيئة يقول له كفل منها ẹni tó bá sì pọ̀ tó dáa kó náà nípìn nínú rẹ̀ ìyẹn ni pé yóò nípìn ẹ̀san nínú dáadáa tó sánà fọmọ ẹ̀yà rẹ̀ ẹni tó bá sì sì tí ò dáa kó náà forí kásá nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ìpẹ̀ tó dáa wà áyà ìfihàn wa kó náà ní èyí tá a sọ yẹn ó sì fún un dáadáa ti tẹ̀ lọ́wọ́ ó sì pẹ́ fún ìyá tí ọ̀tọ̀ ò fi jẹ́ wàláàkín tó bá sì pẹ́ fún yẹn lọ́nà tó ṣe é pé wọn ò ní sí ìyẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ jẹ́ torí pé wọ́n bá àti sì pẹ́ fún eléyìí tí ó mú kí tẹ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ ọ̀dájú pé o ti ṣe ṣẹ̀fà àtẹ̀ńtẹ̀yẹ àtẹ̀ o ti sì pẹ̀ tí ọ̀daràn irú rẹ̀ ni pé kéèyàn pààyàn ìgbà tó ti wá mọ̀yàn wọn wá nípa kéèyàn gba dúkìá dúkìá jẹ ìgbà tó ń ti mọ̀yàn kí nǹkan kan máa ti ṣé báyìí pé irú rẹ̀ pọ̀ láyé tiwa nìkan wọn kọ ọmọẹni tó ọmọẹni tí ọba dúkìá rẹ̀ jẹ ọmọ ẹni tó pọ̀ ọlọmọ ni kò sí nǹkan tẹ́ ẹ lè fi lé nǹkan tẹ́ bá fà lè kún yà àbí kẹ́ ẹ fi lẹ̀ tọ́lọ́ ti lọ rí lágbájá ti lọ rí táwọn ọ̀rọ̀ ti lọ rí dóòlà tó bá bí wá léèrè pípò ní sìkwẹ́ntì ń ṣẹlẹ̀ jù láyé nù ọ̀dájú pé láì ronú dìnnà láì pé police station police station àti láwọn kóòtù kóòtù police station àti láwọn kóòtù kóòtù nísìn ẹnìkan òun ló fi mọ́tò rẹ̀ ló fi gbá dúkìá rẹ̀ dànù tọ́bọ̀ ní dúkìá jẹ́ ohun tó máa ń sábà ṣẹlẹ̀ ó náà níbi tẹ bá gbé tẹ bá gbé ọ̀rọ̀ rí ẹrí ẹ tẹ gbé lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti rí pé tọ lágbájá ìyẹn mi jẹ ẹ bá ní ṣe àtúnṣe tí ó fi san owó ń tọ́ bàjẹ́ ọkàn lè ṣẹlẹ̀ pé òun ọmọ àwọn tó wà lórí káńtà àbọ̀ mẹ́nìkan nínú wọn àbọ̀ mẹ́ni tó mẹ́ni tó mọ̀gá bọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mọ̀gá wọn ó sì jìnnà tó wọn kàn fóònù wọn kàn pínpín ní káfí ránṣẹ́ ń bọ̀ ẹ̀dàbàrú ọ̀rọ̀ wọn bá tún yí mọ́ ọ lọ wọ́n tó gbẹ́jọ́ wa bá tún wọn sọ sẹ́yìn káńtà wọn bá tún ti pọ̀ ń bẹ́ gbẹ̀fẹ́ ẹ kọ́kọ́ tún mi lẹ̀ sọ gbogbo eléyìí ìsìnkú ẹ̀ tí ìgbẹ́ tó da sẹ̀rí àpè wa lọ sí ìdìgbé káṣe sẹ̀rí àpè wa lọ sí ìdìgbé káṣe ìgbẹ́ tó da erékọ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú hadith ó ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá kan láti lè fi sí ọmọ ìyá rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní ọ̀ndà rẹ̀ iná nìkan sì pẹ̀fún ni wa lábẹ́ rẹ̀ oná nìkan nìkan wá nǹkan so tí wọn náà fi ohùn rẹ̀ kún ohùn rẹ̀ torí tí ohùn tiẹ̀ bá kún tiẹ̀ ó súnmọ́ kó tètè rí nǹkan nísìnyí wọ́n ní kó apply ó ti apply so wọn wá ní ẹ dákun ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ wọn ti wá pọtùn la nìdánwò wọn á bọ bá wọn sọ̀rọ̀ wọn á mú ọ nítorí pé wọn náà paasi ìdánwò gẹ́gẹ́ bí gbogbo àwọn áplíkàǹtì yòókù náà ti ti paasi ìdánwò ṣùgbọ́n wọn á tún fóun ẹni tó fóun tiẹ̀ kún tiẹ̀ wọn tún fi kún tiẹ̀ tiẹ̀ bá di three over three over three nígbà táwọn míì ní two over three so three over three náà wọ́n mú àmọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé nítorí ẹni tó ọmọ ni wọ́n ti mú ọ ó fèèdì dánwò àbòsí nìyà nítorí ẹni tó ọmọ náà ti mú ọ ìwọ paasi ẹlòmíràn paasi ṣùgbọ́n ẹlòmíì gbárí jù ọ lọ àbòsí nìyà so gbogbo eléyìí ẹ̀rí pé láti kékeré lọ́pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ àbòsí. ẹni tó parí sùkúlù tó fẹ́ ṣe sábẹ́sì àbòsí ń wọ àbí ọ̀wọ̀ adúpẹ́ fọlọ́npẹ́ yẹn ti bẹ́ẹ̀ yóò ní kó ọmọ gbọ́n lọ sí àbí òye wa <laughs> north east zone lédè kúkúrú boko haram zone wọ́n sì ti gbé òun wípé adamawa ni lọ ẹni dá gbé tí wọn ní dá máa túrú ní ọlọ ẹrí pé gbogbo ẹsẹ ní ọmọ lò lọ́wọ́ máa kó ẹsẹ ẹjọ́ sá téèté yẹn bá mẹ nìkan tó dẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ ràyàn lọ́wọ́ tí wọn ò dẹ̀ ní fi gbé olú ẹ lọ síbi kan tó yẹn dẹ̀ lè lò tó bá ti jẹ́ pé kò ní bí pé kó fi gbọ́ ọmọ ìyá mí lọ dípò rẹ̀ <laughs> òun ò lè dáhùn sílé àdẹ́pàbò sí nìyẹn torí tí wọn ò bá gbé wọ ẹlòmíì wọn gbé lọ ó sì lè jẹ́ mùsùlùmí tí ò bá ti ní bí pé ẹni tó fóun rẹ̀ fún tiẹ̀ wọn ó sì torí tiẹ̀ yẹn lómi ìjẹ ìrànlọ́wọ́ náà abẹ́rẹ́ náà ni godfather ìjẹ ńlọ́wọ́ ṣàfáà náà wọ́n ń So, àwọn sì mọ ike ní àwọn country mi so who you know ni wọ́n lò not what you know. tontoro wọn sọ pé um, candidate dalẹ yìí gbogbo yẹn wọn apply bọ wọn sọ candidate dalẹ yìí candidate ship báwo agbọ́pọ̀ ẹgbẹ́ gbà yẹn la wà tó ẹ̀ bá ti lẹ́nu tó tó tọ́ran yín wá ẹ̀ dàpọ̀ ẹ̀dùn lẹ́gbẹ̀ẹ́ báyìí ó ti máa ti pé gbogbo nǹkan ti ba yín dé báyìí kò sí ní tó burú kéèyàn sábà yà gbàgbà fẹ́nìkan nítorí kí n tí wá kó lè bá àtẹ lọ́wọ́ anábìṣọ́ọ̀kì kó má jẹ́ pé ní tí ọba ti wá nírú eléyìí ńkọ́ wọ́n gbọ̀ǹda náà ní kó yàjọ gbogbo wa nàìjíríà lò lẹ́sẹ̀ rí pé tí àwọn tó rí sẹ́ náà bá padà rí sẹ́ tí nǹkan kan bá ti lè gbé wa lọ síwájú wọn rí lọ́jọ́ kan àmọ́ sọ pé sírò àǹtọ̀ ẹ̀kọ́ máa ti sẹ́ yẹn because kò sí competency ẹni tí wọ́n mọ̀ ló gbé wọn dé ibi iṣẹ́ àwọn kò é pé ní tí wọ́n mọ̀ gbogbo àti ń ṣe tábìlì fún nígbà tó ṣe pé wọ́n ti mọ̀ á wọ́n ti mọ̀ pé àwọn ọgbà wọ́n kàn máa fi léèrè wọ́n tún máa jẹ bisikíìtì wọ́n máa mú tíì pé kò burú kò burú wọ́n sáà ti máa lọ ṣé kí n máa lọ sàá mo ní kọjá dé wọ́n ti gbà nù subhanallah àmọ́ wọ́n sọ gbárí sọ gbá gbogbo ẹ̀ wọ́n lè sọ pé òyìnbó rẹ ti gbóná jù ẹ bóyá bó ṣe di kápá ọ ẹ tètè làwọn fẹ ẹ nígbà tó tiẹ̀ ń bọ̀ tó tiẹ̀ wá wọ sọ fún imala ṣé wọn lọ mọ́tíláṣí ni wọ́n sì ní kó gbárí. ẹ dáhùn fi disqualify rẹ ní kó nírun gbà ẹ máa gbọ́rú ẹ lórí tìrìsì allah ni mo sọ ìlọ wọn kàn nílò sọ pé níta fi disqualify rẹ ní pé mùsùlùmí ni ọ gbogbo orí eléyìí bò láti ti fẹ́ sí tó àmọ́ alu ẹsẹ̀ gúngùn tẹ́lẹ̀ yẹn lédè lárúbá a máa ń pè ní yuqabalu wa yuqbal yuqabalu wa yuqbal ẹ sá ti ṣe ntàvíù fún ló kọ́ pa ṣe ntàvíù fún amẹ́gbà kọ́bá àmọ́ ajá tó ń gbà tẹ̀ ṣe ntàvíù fún yuqabalu wa yuqbal ìyẹn ni pé not to know sọ ọmọ nǹkan àbí ọmọ nǹkan làákè kó lè ní rẹ́kọ̀d wípé àtàdédé ah, gbà ó a máa ṣe kéde fún àtẹ̀ntàbíò tó kò burú ká sí pẹ̀ àmì ẹ̀jẹ̀ ká máa wò wò ẹni ká fẹ́ sí pẹ̀ fún yìí kárí kó wọ́ ọ̀tẹ̀ nítorí kọ́ lọ́wọ́ bí wá léèrè ní ọ̀gbìn dàrúfìyà ká sì gbìyànjú láti ṣìpẹ̀ fún yẹn lọ́nà tí ò ní kó nira bẹ́ẹ̀ lómi nítorí tá a bá sì pẹ̀fẹ́ nìkan lọ́nà tó kó nira bẹ́ẹ̀ lómi ara ẹnìkan lọ́wọ́ àtàbò sísẹ́ nìkan eléyìí pàtàkì púpọ̀ ẹnìkan wá admission school wọ́n ní kó kọ letter of recommendation kò sí tó burú ẹ̀kọ́ kù tó bá rí wọ àmẹ́ni tí ọlọ́wọ́ bó fi tí ó tara rẹ̀ tí ó fi sàlùmọ̀ láǹfààní tákàdá jẹ́ tó ti kọ̀ọ̀kan náà ní ìkàkùn àmọ́ lọ́n lè ṣe sábà bíi tọmọ ọlọ́mọ ó fi ṣe kíni tí ó fi yà ọ̀ndà rẹ̀ náà ni rẹ́fìrì tọ́ ẹ pé bóyá òun wá fẹ́ wọ́n á ní kọ́ pọ́ sínú síbi rẹ pé àwọn ta ni rẹ́fìrì rẹ́fìrẹ́nsìsì tó ní àwọn kọ̀kọ́kọ́ ẹnìkan ni ó nìkan ni wọ́n kàpè tẹ́ ẹ mọ alágbájá bẹ́ẹ̀ ni mo mọ ọmọ dáadáa ni ah wọ́n kàn pa fóònù ọ̀wọ́ ọ̀rọ̀ tó sọ ló fi bára rẹ̀ ń bí sẹ́ tẹ́ ẹ mọ̀ bàtì ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá wà ń kó kẹ́lẹ́ ìrànlọ́ ẹ mọ̀ bàtì ẹ̀jẹ̀ lókun ìgbà tẹ mọ̀ pé lódodo ẹ̀ parọ́ sẹ́wọ̀n kíkà lọ bá lọ àwọn ń bọ̀ sẹ́yìn bá parọ́ lónìí yọ padà sẹ́wọ̀n kí wọ́n tún padà pé kọ́ ọmọ tẹ́ pé lọ́mọ dáadáa ọmọ abú ni o tòkárí pé ńgbà tá a sì pẹ̀ ìpẹ́ tó dáa là ń tẹ̀ ẹnìkan àtẹnìkan ń jà ẹ sì pẹ́ fẹ́ kìíní kejì wọn nítorí pé ìjọ dọ́là orúkọ lásán ni ọkàn sọ̀rọ̀ táwọn èèyàn bá sì jẹ́ pé àárín wọn bá lọ dámọ́rán látàrí pé ẹ̀sìnkọ̀fílẹ̀ ẹ̀sìnkọ̀fílẹ̀ ládàá yín gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹnìkan wọ́n fẹ́ fìyà ìmàdí jẹ ó sì yé yín pé wọ́n ni wọ́n pa ma ẹ̀sìnkọ̀ ẹ̀fún kí àyàn ọmọ jẹ àtẹ̀sẹ́ni tó jáde tẹ́ ma kọ́ jáde tẹ́ wàá ma sìnkọ̀ ẹ̀fún ẹ má dàn wò nítorí tẹ́ bá dàn wò ẹ gbà bàjẹ́ láyè ẹlọmọdéjalè sójàre alọba yọba ti pẹ ẹni tí bá ń ti pẹ fọdaràn wọn ò ní gbé ètò náà ní ọ̀daràn àti wá sí pẹfẹ nìkan àǹfààní bọ sí lọ àti pẹ fún ìyà tí ọlẹtọ sí ọjẹ nǹkan pè ní ṣẹfà àná ẹni tí a wá sóore fún un òun náà wá fẹ́ sóore fún wa fẹ ẹ hẹdẹ rẹ hù hẹdí yẹ ọ wá bùn alẹ fún. ẹ ṣeun o iṣẹ́ yẹn ti bọ́ sí o ẹ ṣeun o ẹ̀yin lẹ́yìn tí yọ̀ jẹ́ mi àwọn àpapọ̀ lọ wọn kọ́ ọlọ́run yóò dé yọ̀ o lẹ́yìn náà ọlọ́run fi mi ṣe sábàbí yìí ó sì dàyàkó lẹ̀kún ńlá kan nínú àwọn lẹ̀kún rìbá tó bá gbàdé dì lọ fẹsẹ̀ rìn lẹ̀ ní ti ń tọ́ka sí ni ọ gbọ́dọ̀ gbẹ̀gùn lórí ipò sèyàn láǹfààní torí pé ọ̀kẹ́ ńdọ́fà tó fi dé náà nù ọ̀fẹ́ gbẹ̀gùn jẹ kò sí bí wọ́n ti fi gbé ọ tó wọ́n lọ́nù gbà gbàtẹ̀ ẹ̀jẹ̀ kókò sí sábàbí kàkà ní ìdágbà. torí pé eléyìí yóò bí aburú tó pọ̀ yóò ṣe sábàbí káwọn èèyàn máa tọrọ ara lọ máa ń torí tọlọ yóò tún jẹ sábàbí kó fi jẹ́ ike a máa rara lọ lórí ìbàjẹ́ nítorí ká lè gbẹ̀rù ẹ̀ẹ́dì pẹ́ ń sípẹ̀ ni tí ọ̀lẹ́dọ̀ sí kẹ́ sípẹ̀ fún torí ó fún un kódà yóò tún débi ìgbẹ̀yìn nítorí ọ̀sán ni ó ti ṣẹlẹ̀ àbí ọ̀sẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ láyé nì ìyẹn fẹ́ rọ́bà torí pé wọ́n yàn jẹ tí wọ́n àwọn òkútù ń bá dọ́dọ̀ ọba ọba ó gbèjọ àwọn ọba àwọn wọn sọ pé ẹ rọ́bà àfi kẹ́ ẹ rà wọn náà àwọn làwọn ó sì máa ń sọ ọ̀rọ̀ tẹ́ gbé wá láti lè ṣe ọgbẹ́ sì pẹ̀kẹ́ náà obìnrin tí ọkọ rẹ̀ ń lu lùkulùbá tètè rẹ̀ ti ọkọ bọ́ọ̀sì sẹ́tù wọn mú wa sẹ́lẹ̀yìn òtí tó lẹ́fídẹ́ǹsì tó fi lè mú rọ́bà pé ọba gbà mí o bá ń pe ọkọ mi kọ́ ọba mi sọ tí sòdodo ọ̀rọ̀ fún o àwọn afẹ́sẹ̀ káwọn ní rárá ò lè rí bàbá àfi kọ́ kọ́kọ́ rí wa àwa láàlú ọgbọ́n tẹ́ńdà rẹ̀ tó wá ju bàbá tí bàbá òfin yẹ́ẹ̀ mọ́ ní tírẹ̀ ẹ̀ mú wa wọn á ní ẹ fa àwọn fifty thousand ẹnì kí ara ti ṣẹlẹ̀ láyé nìkan nígbà tó bá wọn fún abẹ́ fífa wọn fifty kí lọ bọ́gbọ́ wọn ó dínà ká lè ran ara wa lọ́wọ́ torí ẹ̀ ìtumọ̀ rẹ̀ da kàtẹ́ púpọ̀ fẹsẹ̀ rẹ̀ anybody tó bá sì pẹ̀ fún ọ̀gbọ́dọ̀ gbowó eléyìí wọn wà mú wa lọ sídìí wọn bá ń wá sẹ́yìn wọn á ní sàn three million owó sẹ́tà wọn bá wa kọ́lọ́kọ́ ẹ̀rí kó ti wọ̀ bẹ̀ pàtó parí sukùl ní sàn wá sẹ́tì tí ò rí ẹnìkan á lò ní slot kan àwọn fún ọ ní slot yẹn bọ̀ three million lọ́sàn án bọ́ mo fi sí àwọn màá kọ́ máa tún gbowó sùn three over four bá máa yọ three over four three over four wọ́n máa gba one over four one over four títí tó wé pé ṣé bí wọ́n ń ṣe àgbọn ọ̀sẹ̀ wọ́n ṣe mọ̀ so ẹni tó sọ pé òun ọ̀bọ̀ ọbẹ̀ ni tó fún ọ ní sẹ́sọ̀rọ̀ àmọ́ ibà yìí lọ́sọ̀ gbogbo ọ̀ndà rẹ̀ náà ló kó sí kọ̀tọ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la tọ́ wọ́n ní lẹ̀kùn kan ńlá ni nínú àwọn lẹ̀kùn rìbá kí ló dé tán fi gbọ́ ẹ́ rìbá kìí ṣe rìbá tá à ń sọ̀rọ̀ rẹ̀ èké rìbá tá à ń sọ̀rọ̀ rẹ̀ ní í ṣe pẹ̀lú pé exchange ẹ̀ǹtí rìbá wọnú rẹ̀ pẹ̀lú irú rẹ̀ ọ̀kan wá létí kan àbá exchange rẹ̀ pẹ̀lú oríṣi míì tí rìbá wọnú tiẹ̀ náà ṣùgbọ́n adágbàtígbà tá a gbà ṣùgbọ́n bí báyìí owó wo ni ẹnìkan fẹ́ nìkan sẹ́nìkan tó wá mú omi ìwádìí pò rẹ̀ sáàbù sọ pé rìbá wọ̀ bẹ́ẹ̀ wọ́n ní rìbá ń bí rìbá ní lédè lárúbáwá yẹn tó ti dá àyàkú lẹ̀kùn kan tọ́jẹ́ lẹ̀kùn ńlá nínú àwọn àlẹ̀kùn wíwá àlékún gba gbogbo ọ̀nàkọ̀nà yẹn ni pé ọ̀tọ̀ níbi tó wò rẹ̀ mọ kó tó sì pẹ̀ o ti wá fojú sun pé tí wọ́n bá sì pẹ̀ ìsánkọ́ ẹ̀bùn tí wọ́n bá mú ọ yóò dókòwò mi ó tún ṣe kí ni kó rú gọ́gọ́ sí i. ìdí tá fi pè ní rìbá ìyẹn ni pé ẹ máa wá owó gbọ́nà tó ẹ má fẹ̀mí sórí pé tẹ bá sì pẹ̀fẹ́ nìkan ẹ gbowó mbẹ. ọlọ́pàá mú ọ wọ́n sọ pé ìwé ọkọ̀ rí òpè àwọn gbé mọ́tò yìí lọ sọ́fíìsì àwọn ọlọ́pàá ni wọ́n sí this one this man na good man o oh. him no be yamayama man so <laughs> he say go he say yamayama o oh. so wọn náà sọ ah àtẹnudọ́tún dá tó sẹ́kù báyìí náà ọlọ́pàá ah àtẹnudọ́tún ọwọ́ àtìkù ẹ̀fọn tó ọ̀gá ń pè you know am ah I know am okay let him go without let him go lọ́wọ́ àgbà oh, ní mo sọ ọ̀rọ̀ pé láti ẹ̀kọ́ nothing goes for nothing láyé sí give and take yẹn mi ti give now mo tiẹ̀ náà owó babun adhimun min abwab ar-riba sẹ́wọ̀n kí látàrí pé òun sì pẹ̀ fún yín lọ́fẹ́ gbowó sẹ́wọ̀n aha ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ má máa retí owó ẹ̀ ẹ̀sán rẹ̀ ọ̀dọ́ ta ni ká tó máa retí ẹ̀ Allahu Rabbul alamin ó pàtàkì púpọ̀ ká tà sí ètò yìí. iṣẹ́ rí èyàn gbowó rẹ̀ lọ́dọ̀ èyàn ọ̀dọ̀ ọlọ́run nìyẹn ti máa ń gbà. ẹgbẹ́ obìnrin ti pẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ ti fẹ́ lé tẹ́lẹ̀ kọ́ bá lé má. tó bá ti kó gbogbo ojoojúmọ́ tó bá ti dáná ọkà yóò gbé sí ni báwo ni àwọn ọ̀dọ́ yín mú nínú àbọ̀ àbẹ̀rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ torí tọ́lọ́ lèmi ṣe bọ́ bọ́kọ rẹ sọ̀rọ̀ ẹ̀mí òun ṣe ń torí àmàlàbá kí yẹn gan tí ó tó dá ilé ọlọ́run ti ṣe ìdákùkọ tèmi ti jẹ gbàmàlà kó mi kọlọ mẹjẹ ajẹjẹ kú jẹ àmàlà tó jẹ náà lùtí kan ló tún fi wọ ọjà kó ṣe jẹ ń bọ a gbọ́dọ̀ ti pẹ ká gbẹbùn lọ́dọ̀ ẹni tá a ti pẹ fún òun gẹ́gẹ́ kọ́ ló fún wa lẹ́bùn. ìyẹn rẹ̀ ló fún wa sáwá lè gbà torí pé jáde ti sọ pé fa ẹ̀hẹ̀dà a wá sípẹ̀ fún wa bùn wa òun gangan kọ́ ló bùn wa ẹlòmíì tó dé ìyẹn pé ah, lágbájá ṣe ẹgbà torí pé nígbà tó pé ìyẹn ni the same thing wọn ti túmọ̀ sí pé tọ́lọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀. tó eléyìí làwọn kọ̀kọ̀ hà ìní wọn máa ń pè ní alákùlùbí ṣẹfà àríjẹnísìpẹ̀ ìmájẹnísìpẹ̀ haramu kọjá pé látara kó ń sípẹ̀ ló ń fi rówó látara kó ń sípẹ̀ ló ń fi rówó haramu tẹ́bàtì wo tíra yín akutọ̀ rí bó ṣe kéré o wọ́n sọ. wọ́n ní wal aklu bi shafa'ati aw bi dini mhm. kéèyàn máa jẹ látara àsìkò àbí kọ́ máa jẹ látara ẹ̀sìn kéèyàn máa jẹ látara àsìkò àti rí bó lè wáyé bóun ẹ̀ ṣe wá máa jẹ látara ẹ̀sìn kọjá yìí pé gbogbo gbàdábà ti bá yín sọ̀rọ̀ ọlọ́run ẹran ti kọ́kọ́ la wọ̀ wá ẹran ti kókó ti wá ẹran ti pé eh, ayé tẹ́ǹtì la wà àdórí <laughs> ẹ̀ káwọn sábàbò dìde lórí gun mẹ́rẹ̀ẹ̀rin kálukú gbé fìlà ìṣòro bẹ́lẹ̀mẹ́lẹ́ májẹ́dá àlàáfíà ló fi dé nìyẹn mo rò pé yé wa aláfọlùbìdín ni irú èyí tí àwọn tíátà alfaad tí wọ́n ń ṣe láyè tọ́mọ àti gbàdúrà gbàdúrà gbàdúrà ah wọ́n jẹun lè ah gbàdúrà tí wọ́n wọ́n bá máa gbowó lọ́wọ́ àwọn aláfọlùbìdín ni so because gbogbo eléyìí yóò dínà káwọn èèyàn mẹsìn òdodo kódà kó lè jẹ́ kó òdodo ọ̀rọ̀ ló ń bá àwọn èèyàn sọ. So ṣùgbọ́n gbà tó bá ti end of pẹ̀lú eléyìí gbogbo òdodo gbọ́ngàn yọ sàlẹ̀ torí àwọn ti wò gẹ́ẹ́ ǹjẹ́ ọjẹ́ ní wà ọ̀rọ̀ yẹn wà máa wọlé gbetí kan yẹn máa jáde létí ọ̀bùrù ó kó fàṣẹyìn bẹ́sẹ̀ Islam gán gbogbo bí sábà ti ń ṣe ó kó fàṣẹyìn bẹ́sẹ̀ Islam irú rẹ̀ náà ni kíyàn wọ aṣọ funfun tìlà fún kó wá jókòó kábìkan ní mọ́tíláṣí níbi táwọn èèyàn máa gbà wọlé tí wọ́n máa gbà jáde. kìyà ṣe ọkọ ayọ̀kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n gbọ́ tí ń kan náà pé tọ́ àwọn ẹni ọlọ́run ẹni tó bẹ́ẹ̀ ṣe wọlé tẹ̀ jáde ẹni kan ó gbà àgbélé bàbá ìyẹn ẹ sáré tiwa tó àdúrà ẹ ṣe gbogbo ẹ̀ mẹ́nu àkìlẹ̀ bẹ̀tẹ̀. irú rẹ pọ̀ kọ́lẹ̀ lómi etí ọ̀nà ní òtún lọ́jọ́ ọwọ́ alẹ́ haúsá bá ń dáadáa yóò jókòó lábáwò àdúgbò àbábàjáde látàdúgbò àbí láàrin àdúgbò gan yóò máa ká alukurani yóò máa gbó sókè sẹ́yìn bá tó arí nígbà tó kẹ́yìn náà kókó nímọ̀ ń pẹ̀sì lọ títí pé ah, gbogbo bùkátà ayé mi wọ́n dán máa fún bàbá yìí lówó kan àbí òye wa tó yọ òun náà tó bá ní wọn náà kó oh! ọ́ ọba fowó lẹ ọba fowó lẹ wọn ti wá máa ń rò pé gbogbo ẹtù náà bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ èrò wọn náà bọyẹ sí rẹ lómi tí wọn máa bá ṣèdánilẹ́kọ̀ọ́ bá tẹwọn sọ̀rọ̀ yóò ti lọ mú tó ẹtù náà wá ètò wọn náà kúkú ń wá <laughs> já fún ọ tẹ́ẹ̀bá ni ń bọ́ mbẹ́ kò sí dáàbò ṣe pé ah òun ti sílẹ̀ òun ti sílẹ̀ òun ti sílẹ̀ tó òun ìgbà padà mọ́ o. <laughs> torí ti ilé ilé wọn kò ní alákùlù pété irú ẹ̀ náà ní kọjá pé ẹ̀yin ò níṣẹ́ kankan àbí ká máa retí kó lówó kan pè yín bí ẹ wá bá a sókè kúránì wọ́n gbé òkè mi kọ̀ọ̀kẹ́kẹ́ tiẹ̀ mínà ákìlìbì tí ní gbogbo ilé kódà ìwọ gan tó bá kó níbẹ̀rù ọ̀lọ́ ó jókòó njọ́ kan ó máa wò pé ah alukurani fẹ́ wà meaningless fún ọ nínú gbèsè ayé rẹ̀ why because o mọ̀ fún kankan ju wípé ẹ fi ń pawó lọ téèyàn bá lórí lọ́tọ́ níbẹ̀rù ọlọ́run wà láì ronú débẹ̀ jọ. gbogbo àǹfààní tẹ̀yìn sí lára alukur'ani ojú kẹ́ẹ̀ fi pawó lọ. sọ irú rẹ̀ náà ni kó jẹ́ pé bóyá èèyàn ní sẹ́kẹ̀kẹ́ bí kẹ́sọ́ pé lọ kéèyà sí fóòkù ẹ lọ ìlú fóòkù àkókò máa fẹ́ dàda ìlú nǹkan sẹ́yìn náà yàmẹ́ dàda ìlú lọ àdúgbò ẹfọlọ wọn lẹ dọmọ wà lónìí so gbogbo eléyìí kọtọ kẹ máa kà ni wọn sọ fún yín o tọ àlọ rárá kúrò àtọ máa kéke kúkẹ o ẹhẹn tí bàbá rẹ tó wá kúkẹ kó dàlá ìlú náà bá kà fún wa kí ni jẹbẹ eléyìí jẹba tọ ẹ wà ní níṣẹ kan gbogbo eléyìí wọn láti òde olóko àkòdé olóko àkòdé òkè nìkan gbogbo ẹ òkú òkú yìí náà ni so eléyìí mi ń bá akílí bèlè lẹ́yìn náà léyàdé mo sì lówó tí mo fi lè rárá léyà níwọ̀n àmọ́ owó ojú yín pé ṣé ẹ̀yin ọ̀làánú sẹ́yìn ọ̀làánú ṣé kò sólówó láàrin àwọn sàábà kárí la kí làwọn sàábà ṣe ṣé wọ́n máa rẹ̀ra léyà padà bì ok táwa ni sàábà nu àtàlà náà bì dàwọn kí kìyàsùn mà àlùfáàrẹ̀ kọjọ́ra ṣé wọ́n mi àwọn sàábà. ọba lẹ́ran rọ̀ gbọ̀fọ̀ gbọ̀jàpọ̀ lọ́ra sí mo rò pé yé wa àlàkùlù bìtì ni ọmọ akpé odidi máa kọ́mọ́tì rẹ́ran léyàrá léyà ti kọ́túlá bí ọba rira kọ́ rira òsibí jọ pé kọ́ndíṣàn wa torí pé wọ́n tún máa ń dramatize àlàkùlù bìtì ẹ wá rí nínú àwọn èèyàn táwọn náà gbẹ́sìn yìí torí àìgbẹ́sìn yìí kà fún kí ni ẹni tí o wá rí fọ́ọ̀mù ọgbà ah, bàbá ìmáàmù yọ lẹ́tọ̀ọ́ sí kí àbí òye wa kí kúkú sí kó oṣù lá fún wa àbí òye wa ta ló wá ní kalẹ̀ ẹ̀ fún lówó oṣù ṣé ọgbà kójó kò kalẹ̀ ọgbà kójó kò kalẹ̀ àmọ́tẹ́ kankan sí ṣùgbọ́n àmọ́ ọmọ kọ́ńkì mọ́ ọmọ kọ́ńkì sì máa ọwọ́ wọn bàtà bá rí mi ọlọ́wọ́ ṣe kíni ọlọ́wọ́ fà lùbáríkà ẹ̀ ń sọ dignity Islam wọ́n á ní jẹ́ kí ẹ̀wọ́n ajókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ torí tẹ́ bá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ gbogbo tí ọ̀dà tí èsì ti yẹn ọ̀ àbáyé bẹ̀ so kí Islam náà kó lè bàjẹ́ pé íméjì rẹ̀ wọ́n sọ àwọn ẹni tí wọ́n bá wà ń di rẹ̀ wọ́n nídìí láti kọ́kọ́ sọ ara tiwọn torí tẹ́yìn ọ̀bá sọ ara tiwọn gbogbo rẹ́gbẹ̀rẹ́gbẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́sìn gbogbo rádaràda lẹ́kọ̀ọ́ bẹ́sìn islam tí wọ́n pàtàkì pẹ́ẹ́pẹ́ yìí tẹ̀ wá ń di ẹ̀sìn islam ẹ̀sọ́ ìmẹ̀jù ẹ̀rí pé àwọn kìlíọ̀ yẹn oúnjẹ náà làwọn wá wọn wá nǹkan mí ìdóúnjẹ lọ àmọ́ wọ́n ń wà tàpọ́nlé tàpọ́nlé èwo wá ní tiwa tẹ́ wá jáàmù àti ń tún sàn dégbà wọ́ọ́yìn epo rẹ̀ nídìí òkú tó gbogbo eléyìí mímbà bíi akéré bèbè ẹsìkánìyà tí kò wá bẹ́ẹ̀rẹ̀ náà pé irú àwọn tí ń ṣe yẹn ń wò tí èsì akéré bèbè wàhálà ìkẹsì akéré bèbè àlà akéré bèbè sẹ́yìn rẹ̀ nítorí pé díìnù kọ́ ló mú sẹ́yìn wá ẹ̀sìn kọ́ ló mú dán wá kò sì sí ń tọ́ka ìsìláàmù yìí pẹ̀lú dán kódà wọn bá àkọsíra dáyìn pẹ̀lú èdè lárúbáwá wàláì kò sí tọ́ka islam pẹ̀lú ẹ̀ واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر kò sí tọ́ka islam pẹ̀lú ìyàwó kìíní kan kò sí tọ́ka pẹ̀lú ẹ̀ wàlẹ́kìn kí ọjà àgbàdì ó lè bàtà wọ́n máa ń paláró ìdínú ẹnì pé gbogbo àwọn tó ń sawó yẹn ìgbà táwọn náà bá fẹ́ ṣiṣẹ́ awo wọn ó lè jẹ́ pé ewé ajé òfòlé ẹ̀ẹ́n kíní kan ìpọ́ ọ̀bọ̀ ẹ̀ẹ́n kíní kan ìpọ́ òdẹ ni wọ́n lò àwọn wà pọ̀ àwọn eléyìí náà gbogbo ingredient wọn lò àwọn akitá pàtí àdá mo rò pé yíwa àwọn ẹ̀ka àwọn islamize ìdán tó ṣe islamize àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò ṣe islamize aha nítorí ṣẹlẹ̀ nù wọ́n lè kí kún ọ̀hán tàbátì àdá láti parí dé bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé kúfúrú nìyẹn kúfúrú gidi torí ẹ̀ ló ti jẹ́ kí ẹ fi ká sọ ara ẹ má gbé ẹ̀sìn lọ síbi ọ̀dọ̀ ẹni tí ọba jẹ́ o ẹ má gbé ẹ̀sìn lọ sọ́dọ̀ ẹni tí ọba jẹ́ ta lẹni tí ó yẹ kí ẹ máa ṣùgbọ́n rẹ̀ ẹni tó máa ń patọ́ lọ́wọ́ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ ibẹ̀ ni wo sá gbogbo ń ti ṣe wá láyé wa mọ́kẹ́ ayé ní sọ kìnnìkan ní sọ kìnnìkan yín bàbá nígbà tó bá sọ pé ayé ní sọ ọsùn bàbá kí ni wọn ṣẹlẹ̀ torí pé gbogbo èèyàn ní nǹkan ṣe ẹ̀yin ń kọ́ ó lè sọ pé òun ti bọ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ rẹ̀ gan lẹ́wà torí tí ìbá ti pọ́wọ́ rẹ̀ lẹ́wà ìbá ti máa ṣe gbogbo ìtẹ̀sẹ̀ torí ẹ̀ eléyìí wọn èpè ní akulobidin alakulobikini alakulobifẹ́hẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tó kókó ń darí mú bí ni pé ọtọ ọdẹ akásìkò lókùn àti wáyé pé a fẹ́ sípò ẹ̀ fún yẹn láti rí àǹfààní tí ó sì ní díká dí àǹfààní yẹn mẹ́lòó a fẹ́ sípò ẹ̀ fún láti dínà kí aburú tí ò lẹ́tọ̀ọ́ sí o ṣe kọ́ mọ́ bàá ṣe eléyìí tọ́lá bí òfin ṣẹlẹ̀ à torí àdéhùn anábì Muhammad sallallahu alaihi wasallam tó ní ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti lè sọmọ àyà rẹ̀ láǹfààní òsè bẹ́ẹ̀. ẹ wá kí ìsáàdì sì yìí nà wọ́n ní mà ń ṣọ́fàá lè ọ̀hìn ìhì ìyẹn ni pé ìsìnkú ẹyẹ ọ yẹ kọjá pọ̀ ọmọ ìyá rẹ̀ lọ sí fún tá lọ́mọ ìyá wa mùsùlùmí islam ọmọ kọlọ islam ọmọ èdè islam ọmọ ìlú islam ọmọ ẹ̀yà gbogbo mùsùlùmí ọmọ ìyá wa ni gbogbo mùsùlùmí ọmọ yà wọn nínú àlàyé sọ pé ibikíbi tá a bá ti dé láyé tá a bá ti rí mùsùlùmí nu ayẹ kó dùn láì kò bìlà pẹ̀lú gbèdè wọ ìsìn kankan náà ẹ̀yà wọ ìsìn kankan náà ìlú wọ ìsìn kankan náà torí pé kò sí lákọọ́lẹ̀ pé látàrí pé ìlú wọn jọ jẹ́ nǹkan náà ni wọ́n ti wà lẹ́nu ẹ̀yà wọn jọ jẹ́ nǹkan kan náà wọ́n ti wà lẹ́nu èdè kan náà wọ́n sọ lẹ́nu wọ́n ti wà lẹ́nu kò sí lákọọ́lẹ̀. Islam ó pàtàkì ju gbogbo ọ̀kan lọ torí rẹ̀ bí wọ́n bá níkùn sínú pẹ̀lú ẹnìkan lónìí nínú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí torí pé ìyá yẹn ọba àjẹ́ nǹkan kan náà tètè mú kú o nítorí pé lẹ́yìn akẹ́ ni wọ́n ń pè é jahiliya ìṣe ayé ojú dúdú ni nítorí pé oníkálukú wa especially ìlú nàìjíríà tá a wà yìí ẹ rí i pé àwọn tí wọ́n tí wọ́n já síwájú fún kálukú wọ́n lè ti rọ̀rọ̀ kúrọ̀ sí kálukú lórí nípa àwọn èèyàn orísìmí ìtajọjọ́ máa nàjà abẹ́ ẹ̀kọ́ ni sọ ẹ́ rí i pé ojú tí kálukú fi máa wo àwọn ẹni tí èsè ru tiwọn nàbọ̀rọ̀ tó ń níyà àwò fojú tẹ́ńbẹ́lú ẹni ẹni tó ń kó àwọn èèyàn nírú nǹkan yẹn ní tó dájú ní pé kìí ṣe mùsùlùmí gidi torí ẹ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lọ síwájú ẹ máa mẹ́nu báyìí lọ síwájú tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí ni kìí ṣe pé lọ síwájú tọ́lọ̀ ń ṣe fẹ́ yà jẹ kìí ṣe lọ tọ́lọ̀ ń ṣe fúnra rẹ níṣìṣẹ́ wọn sọ pé mùsùlùmí kan o ọmọ Abakaliki ni. ọlọ́run sì ní kí ọjọ́ pé ó rí mọ́tò ṣe nítorí wọn sọ ni pé mùsùlùmí ṣe mọ́tò nàìjíríà èyí sọ pé ọmọ ọmọ ọmọ ọmọ àkàlà kan ọmọ àjẹkúta mọ́mú mi àbí òye wa pé ẹ̀yìn amórí ipò ṣe mọ́tò èyí sọ pé kan ó ṣe kí ni ó gbogbo rọ́bìṣì yẹn kankan àyà yẹn lọ́jà nítorí di eléyìí káwọn náà try ètò bá sẹ́kù lára kálukú kọ́ máa gbanú mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ni mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ wọn ni kò sì pẹ̀ fún irrespective kílédè rẹ̀ kíni ran rẹ̀ kíni ìlú rẹ̀ gbogbo eléyìí ọjà yìí líyà lásán ẹni ìlú tó jẹ́ lu mùsùlùmí tí mo bá bára mi ìlú mi mo dé yẹn ìlú mi mo dé yẹn torí pé bí ẹlọ́kàn rẹ̀ lè ti balẹ̀ unlike pé kẹ̀dẹ́gbà rìn àwọn kòfàr kan lọ́kàn wà wọ́n á gbé torí pé ìlú rẹ̀ ìlú rọ́wọ́ ni tó lè sin lọ. torí ẹ̀ ti ká mójútó agbọ̀n bẹ́ẹ̀ káyé fojú dira wa nítorí pé dèwà ìsìn kankan náà káyé fojú dira wa nítorí pé ẹ̀yà wa ìsìn kankan náà ìlú wa ìsìn kankan náà irọ́ lásán tí ọ̀bí kankan kò síbi tí òbí ọdẹ torí rẹ̀ máa ń ṣẹ́fà àlè àkìyè fal muslimu akhul muslim mùsùlùmí kọ́ ọmọ ya mùsùlùmí. ìdínú táàbì ráwọn lárúbáwá inú wọn máa ń dùn gan tó bá dá sùkú hajj tí gbogbo àwọn eléyìí la ní lọ́mọ ẹ̀yà Allahu akbar wàláyé ẹni ẹlòmíì ò ní mú àgbà tí ó máa jáde lẹ́nu pé alhamdulillahi ala ni'matil islam tí ó bá sí islam bó làbá ti rí gbogbo àwọn eléyìí lọ́mọ ẹ̀yà bó làbá ti ní wọn lọ́mọ ẹ̀yà ẹtí káwọn náà ká lo àǹfààní yẹn dáadáa ká lo àǹfààní yẹn dáadáa àwọn ẹ̀yà kéékèèké kéékèèké tí o ti sí islam láàrin ẹjá pè wọ́n sẹ́sìn islam àwọn ẹ̀yà ńláńláńláńláńlá tí kékeré pọ̀ láàrin ẹjá pè wọ́n sẹ́sìn islam ẹ̀rí bí gbogbo ó sì rìn kankan náà tuntun pé àní dára wa mà pẹ̀lú ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ mà bí ibà ti dára wa mà pẹ̀lú islam eléyìí pàtàkì kọ́ lọ́wọ́ bá kó fún wa sí mùsùlùmí ńkọ́ ọmọ ìyá mùsùlùmí ìdí nu tó bá gbé ọba láǹfààní láti lọ sí àwùjọ tí wọn ti ní owó bàjẹ́ tí wọn ti ní owó bàjẹ́ tí ìwọ sì jẹ́ mùsùlùmí táwọn tó sì lówó bàjẹ́ ń bá jẹ́ mùsùlùmí wàláhì kò síbi tí wọn ní mú ọwọ́ tán nínú pálásì ọwọ́ dùnú pé ọmọ ìyá wa mùsùlùmí ọwọ́ dùnú pé ọmọ ìyá wa mùsùlùmí lélẹ́yìn síbẹ̀ làwọn náà máa ń sèkì síbẹ̀ làwọn ẹ̀ ní ìsìsẹ́ nìkan bá wá tọwọ́ wá ọlọ́jà haúsá wọ́n sì jó lówó ẹ wò ẹ̀rì kí wọ́n sọ kọ́kọ́ pírẹsẹ̀ntì ẹ̀sùn lówó pé mọ́là kan wá yín <laughs> mọ́là bákan àbí èkó ni mọ́là èwo mọ́là ònà sọ pé kú mọ́là ó lẹ́nu ọ̀nà subhanallah mùsùlùmí sì ló ń bá. tètè kó dúró lẹ́nu ọ̀nà lò lè ti gbàgbé rẹ̀ bẹ̀ mọ́là yẹn màá ti dúró kan ó pè mí ti gbàgbé mọ́ ń bọ̀ à bí kò lọ sí ilẹ̀ haúsá náà ni kó ọ̀nà wa wẹ́ nìkan kó ní mùsùlùmí ni ọ̀ wá fẹ́ rẹ́ nìkan wọ́n á gbé tó wàláyé wọn náà ń bò dání yake yake sanya mola a wannan ne ba zai kuwa ku dan ọmọ bọ̀dá kan fẹ́ rí ọ bọ̀dá èwo ń bò dá ẹ ẹ ànáyẹn jura ó ná dúró lọ fifty fifty kọ́ òun náà ọgbàgbé rẹ bẹ́ẹ̀ ni tó gan bẹ́ẹ̀ ẹ dákun sọ yìí pé lati láti Kánò ó fẹ́ rí ọ kó wá sọ pé Abdulhamid Umar tí wọ́n bá gbọ́ wàlẹ́ òní mọ́gbà Abdulhamid tó náà gbọ́n kò ní mọ̀gbà tí wọ́n jáde àti ká máa ha àwọn rubbish nonsense yẹn kó ọ̀rọ̀ wa torí gbà tó sọ pé mọ́là kò ní fẹ́ rí gbà tó náà sọ ń bò dá òun náà ò ní fẹ́ pàdé ẹ̀ ẹ <laughs> wá di pé nǹkan kan tó sì nǹkan pé ó tàyàn dì kan pé àwọn ọmọ ìyá mi mùsùlùmí wọn ní ń bọ̀ láti òdìdí kánú à ń bọ̀ láti òdìdí Ògbómọ̀ṣọ́ sọ wáyé kí n dá dúró lẹ́nu ọ̀nà. òtúrú ẹ ìsìláàmù tó lè máa tọ́ọ̀tì ẹ̀ ní àwọn èèyàn ẹ mọ̀jà máa gbàgbé rẹ̀. Umar láti kánú fẹ́ rí Umar ni ó lè ọ̀dìdí Abdulhamid láti Ògbómọ̀ṣọ́ fẹ́ rí Abdulhamid ni ó lè ọ̀dìdí immediately tílé ìgbà ti wọlé Umar yẹn ǹjẹ́ ọmọ sọ ní kí ah, ẹ káàbọ̀ Malam Umar ẹ káàbọ̀ Malam Umar òun náà bẹ́ẹ̀ ọkẹ ẹ káàbọ̀ Malam Abdulhamid Malam Abdulhamid tó àwọn àgbà tó máa ń pè díẹ̀ yàmẹ̀yà là ń sọ ìkórìíra ọmọ pọ̀ náà ìkórìíra ọmọ pọ̀ náà nítorí pé ẹ̀yà kan láyé kò sí kọ́dà tí wọ́n rọ́ lọ́tì kò lè gbà pé yàmi tuntun. ìdí tá a fi lè sọ̀kan nídìí ẹ̀yà lọ́yà à ń bọ̀ kọ́ àgọ́ pé ẹ̀yà dà kí n bọ̀ wọ́n gbà dà tó lọ. àmọ́ èmi mùsùlùmí lè mùsùlùmí ókè ìsìláàmù wo wá ló ju ìsìláàmù lọ sẹ́mi pé ni wọ́n jọ síra wa eléyìí àwọn àwà tí ọ̀dà wọn ìrìn abudar gan bó ti jẹ́ abudar sàábì sẹ́wọ̀n kó kú bilal ọmọ obìnrin dúdú séèfù nù lónìí séèfù nù ìpalẹ̀ méèbù nù lónìí olùkẹ́kẹ́ ti ọ̀rọ̀ yẹn kìí séèfù lónìí ìpalẹ̀ máa ń bu ọ̀nà torí lónìí àwọn èèbù kanṣu kanṣu tẹ́kọ̀ lè wọlé. kí làwọn èèyàn ń kú lónìí tó ọwọ́ pé ìyá rẹ dúdú séèbù àgbàdo pé ìyá rẹ funfun lóòótọ́ so anabi sọlá sọlá sọ àǹtọmọrọ ọmọdé ìwà yóò dúdú sì sẹkù lára rẹ ọwọ́ ìtọsán abudulayi ọmọ gbádùn mọ ọgbẹ ìkẹlẹ lẹ ní oníkìbìlà lọ wa tẹ onírọrọ ní tẹnìkan lẹkẹkẹ mi tẹlẹ ìtumọ̀ sí pé ń tọ́ pọ́n wa lé oníkẹ́jẹ́ ká mójútó ẹ̀mẹ́jẹ̀ ká mójútó ntí yọ́ọ́ máa sọ wá dọ̀tá ara wa tẹlẹ ìjọba hadith tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ hadith abdullah ibn amur ibn al bàbá mùsùlùmí ni ọmọ náà mùsùlùmí ni bá sọ orí ńlá fún amur ibn al Ọlọ́run sóore ńlá fún un torí pé bàbá yẹn ẹ mọ̀ pé nínú àwọn abẹnugan kèfèrí lọ́wọ́ ṣáàjú kó tó gba Islam nínú àwọn ẹni tó sì gbé àwọn agbésẹ̀ tó ní agbára gidi tí Islam ò fi ní nílọsíwájú lọ́wọ́ sẹ́mi kó ló lédè àwọn délégéètì lọ sí Habẹ́ṣà lórí bí wọ́n sá ti lé àwọn mùsùlùmí kò ń bẹ padà sí Maka káwọn olè bá fojú wọn káwọn olè fojú wọn ìmà káwọn fi mú wọn fáfèrè ó sì ti rọ gbogbo poison sí orí anajash ṣáájú kó tó pe àwọn mùsùlùmí wá ó ní àwọn èèyàn àfojúdi wọn pọ̀ àfojúdi wọn pọ̀ pé kúnlẹ̀ fẹ́ ọba tẹ́báwá làwa báyìí tá a ti kúnlẹ̀ àwọn ò ní kúnlẹ̀ ànàjáṣe ò ti kíyèsí yìí tẹ́lẹ̀ àwọn èèyàn tó ti pẹ́ lu rẹ̀ kò kíyèsí kí wọ́n kúnlẹ̀ wọn ò kúnlẹ̀ èdè ń bá àṣà àṣùkọ́ ha àwọn ní máa di àwọn èèyàn sáwọn èèyàn ó dàbí ìwọ náà ní nísìnyí báyìí pẹ̀lú dáàdì rẹ dáàdì rẹ ò mọ̀ pé ìkúnlẹ̀ mọ́ torí ọ̀rọ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ bàbá sọ́mọ ni pé orí ọmọ mi tiẹ̀ ti ń pé dáadáa já máa jọ jíròrò ni ẹ̀gbọ́n rẹ̀ tó bá dé <laughs> òun ti rí i pé ti lọ pé àwọn gan nígbà tó ti nǹkan sí kéré eléyìí ọmọ adúgbò kí bàbá òun máa tó yọkọ sọ fún bàbá ni pé ẹ dákun ẹ dúró mo rò pé ọmọ yìí ti gbé nǹkan jẹ fún mi gbé nǹkan jẹ fún mi báwo ẹ kíyèsí tó bá wọlé bí ṣe máa kí yín bàbá náà bá dọpọlọ rẹ padà sí jàhìlíyà ìrà <laughs> ìwọ̀n dúró kí bàbá mi rí wọn náà bá wọn fà sẹlẹmù aleykum wa rahmatulahi wa barakatu bàbá ti ti máa dá sẹlẹ fún aleykum sẹlẹmù wa rahmatulahi wa barakatu tó kọ́ ọmọ mi. bàbá mi àkọ́kọ́ aleykum sẹlẹmù wa rahmatulahi má kó bá mi aleykum sẹlẹmù wa rahmatulahi kí ló ń ṣe ti báwo dáàdi ẹ tún gbọ́ mo rò pọ̀ gọ̀ ṣé fi kọ́ yín nù bíi kí ìkúnlẹ̀ dà bọ́ọ̀ bá tiẹ̀ dọ̀bálẹ̀ ẹ̀rí pé èdè ń bá ẹ̀sà ẹ̀ṣọ́ ha ń ló fẹ́ provoke bàbá sí ọmọ yẹn bàbá yẹn òun ti ń gba ìsìláàmù máa wà débi pé kò fi mọ̀ pé nǹkan kan jẹ́ kúnlẹ̀ mọ́ àmọ́ àwọn fámìlì àwọn ni wọ́n máa de àwọn òbí táwọn ọmọ táwọn islam dáadáa irú rẹ̀ ní amúrò ní làásù sí ń bẹ̀ máa kíyèsí wọn tó máa dé wọn ní kúnlẹ̀ wọ́n sì ṣe lẹ̀kùn kan lẹ̀kùn ò lè wọlé láì jẹ́ pé ọtẹ rí rẹ̀ bá lẹ̀kùn tẹ́ bá dọ̀dọ̀ bá ó kúnlẹ̀ túláàsì àwọn mùsùlùmí yìí àwọn wa máa bá wọn ti wọlé tí ò ní túmọ̀ sí pé wọ́n tẹ̀ tó máa kọjá lẹ̀kùn ó dìde garandó kí ló dé àwọn èèyàn yín lọ́wọ́ akémi gbogbo wọn kúnlẹ̀ wọn kàn mí lé àtijọ́ tẹ̀sí bẹ́ẹ̀ lù wọn ń ò kíyèsí ẹ̀ ìkúnlẹ̀ kí ló ṣe yín wọn ni àbá àná ṣe máa tẹ́lẹ̀ kọ́lọ́n tó rán anabi wa Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run tó wá yọ wákò ní òkùnkùn àìmọ̀kan lọ sínú mọ́lẹ́mọ̀ àwọn náà máa kúnlẹ̀ ju tàwọn eléyìí lọ tẹ́lẹ̀ tọ́ọ̀ wọ́n bá fẹ́ lù amúrò bin al-aas òun náà wá wo àwọn ìwà tó ń ti hù gba islam ìgbà tí kú wá dé ní wá ń sunkún ẹkún àpọ̀jù tó ẹni rí nu gbogbo etí mo ti ti wá islam náà àìmọye dáadáadáadáa lọ́lọ́run tó fún nínú dáadáa rẹ̀ náà lọ́mọ yìí ah nínú àwọn sọ àgbàtọ̀ ga púpọ̀ ni lọ́mọ sẹ́mi kí nígbà tí anabi sọ̀rọ̀ náà sí náà sọ pé ẹ gbọdọ tún kọ ọ̀rọ̀ tí mo bá sọ ọ àyọkúrò abdullahi bin abu ó ní wọ gbogbo tí mo bá sọ mọ́ kọ́ lẹ̀ ó ní sallallahu alaihi wasallam tẹ́ ń bá ń bínú kọ́ ó ní nbá gbogbo tí mo bá sọ kọ́ torí ní sàn kankan nígbà tí ó wò lè ni abdullahi ibn amr ibn al-as wọn náà bẹ mina al-mukthirin ti riwayati al-hadith dèbò àbúrò rẹ̀ náà sọ pọ̀ sẹ́ni tó láti tọ́pọ̀ tó mi ayáfi ń lè sọ ẹni tó bá wà lọ́dọ̀ abdullahi ibn amr ibn al-as tóró máa ń kọ̀wé mi kọ̀wé orí tiẹ̀ ní mẹ́mórì rẹ̀ yéé ṣe mẹ́mórì káàdì dáńdì káàdì orí tiẹ̀ ní mẹ́mórì ó bá ti gbọ́ ó ti dúró. ṣùgbọ́n tí abdullahi ibn amr wà ń bẹ̀rù àbí tí amúrò bìlà áwò ṣe ń bẹ̀rù nígbà tó kú dé tó lọ́wọ́ adé pé ẹni tó wá wà lọ́dọ̀ rẹ̀ ara létí pé ọ̀ràn ti dáadáa dáadáa tí wọn náà ti pé ní Islam ọ̀ràn ti pé bẹ́ẹ̀ lẹ́sìn máa sọ̀rọ̀ dáadáa fẹ́ni tí máa ń pọ̀ kàkú lọ́wọ́ kìí ṣe pé ha ó sì dáràn láyé yìí <laughs> torí tẹ́ bá ti sọ bá yọ ọmọ rò pé tó òun gbé débẹ̀ ọgbà pé ìgbà tẹ́ ẹ máa ẹ́ torí ẹ ẹ ní bẹni tí kú bá dé bá kẹ máa bá sọ̀rọ̀ tí ó fi lọ jẹ kó ti jákàn tọ́yẹ pé ìjákàn yẹn wàá bá dọ́dọ̀ lọ ibi islam ọ̀fẹ́rù rẹ̀ kò sì dá àyàfi bí nìkan ẹni tí ẹ bá rí i pé pọ̀ka kú lọ́wọ́ ẹ wàá máa ran létí àwọn dáadáa dáadáa sóso tí ò bá jẹ́ pé pọ̀ka kú lọ́kọ̀ tọ́ torí pé ó túmọ̀ sí ká ẹ̀yìn ẹ sì máa ká ẹ bá yín yàn kí ni wọ́n ní ká ẹ ẹ bú ẹ fẹ́ dá lulú sobọt kele yìí ó lè bá a jẹ́ pé ìran kan kó wọn bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ni ó fi láyé anabi sallallahu alaihi wasallam ẹ má gbà láti kú lẹ́ni tó jẹ́ pé ọ sọ̀rọ̀ ìtinú níbi ìkẹ́ ọlọ́run torí bá burú bẹ́ẹ̀nu kẹ́ sọ̀rọ̀ ìtinú níbi ìkẹ́ ọlọ́run tọ́ wọn á fún pé ṣé wọ́n gbàgbé ni má anabi sallallahu alaihi wasallam sọ pé innal islam yahdimu ma qablahu islam máa ń wó gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ti ṣẹ̀ ṣáájú rẹ̀ yẹn ni kí gbogbo tẹ́lẹ̀ sí láyé jàhílíyà gbogbo ọ̀ràn tẹ́lẹ̀ dáhùn tọ́lọ̀ sì ti sàánú yín tẹ́tí gba islam islam ti wó gbogbo ẹ̀dá ìgbà náà nínú Amr ibn as tó dùn tó fi wá kú ní wọ́ọ́rọ́wọ́ so eléyìí ni Amr ibn as yẹn ó láwọn àtìsẹ́ tó ṣe torí kìí ṣe màláíkà but as far as sunnah is concerned ẹ gbọ́dọ̀ fi dọ̀tí ẹnu yín. ẹ gbọ́dọ̀ fi àwọn nǹkan táwọn sọ̀hábà laanị láàrin wọn tó dàbí àṣìṣe wọn pa jùlọ tó bí awọ là ń jà ẹ fi ẹnu ọba ọ̀kadà káwọ́ kópa nínú àwọn àjà yẹn á ń bọ̀sibọ́sí pé ẹ̀jẹ̀ kan yí ìdá wa sọ́wọ́ atọ́ka wa fọ̀rọ̀ nípa rẹ̀ dọ̀tí ẹnu wa kọ̀tọ́ gbogbo ẹni tá a fẹ́ràn ni gbogbo wọn radiyallahu anhu àwọn àni lọ pàtẹ ìdánilẹ́kọ̀ọ́ kankanlẹ̀ ìpè crisis among the Sahaba coffee and taking taking courses mo rò pé wa kò sáyé rubbish torí kò síbò sí lè gbọ́n tó wọ́n fẹnu kọ́ náà iná ló jẹ́ kọ́ pọ̀lọpọ̀ ó máa di pé àfikún túbá tó kú nìyí wọ́n ti fẹnu kọ́ bàjẹ́ láàrin àwọn ọ̀rọ̀ àwọn Sahaba. wọ́n tún wá mú àwọn wọn fún wọn sí méjì báyìí àwọn wa tá a gbá tiwọn àwọn ọ̀tá wa tá a gbá tiwọn lọ́wọ́ atọ́bẹ̀ láàrin àwọn àtàwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam yàtọ̀ sílẹ̀ àlùsùn náà sọ pé majority tó ń sọ kó láàrin àwọn níjà yẹn ó ti wọnú ti gbé wọnú nítorí pé àwọn ṣíyà wọ́n ti bẹbẹ láàrin wọ́n yí history of Islam padà wọ́n tún kọ́ lọ́nà tí wọ́n fi gbé irọ́ wọnú ẹ̀ tọ́ lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ tó bá fẹ́ mọ̀ reality and fact nípa tó ṣẹlẹ̀ gángan gángan gángan má ṣe gbàgbé láti ka tarikhul imam ibn Jarir at-Tabari tarikhul imam. ابن جرير الطبري وعبده بعدين بقى البداية والنهاية للإمام ابن كثير تاريخ الإسلام للإمام الذهبي ها تبا يكون عن ترى لوكا وعبده بعدين أما قالوا ما كان ترى تاريخ كان يقول كان الجعفي الشيعي olọkọrọ bish nọnsẹns kalẹ̀ fáwọn arú rẹ̀ ọlọmọdé ilé ìjẹ́bù ti ṣe jẹ́ torí àwọn sàhábà radiyallahu anhum. abdullahi bin amr ibn al-as ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní la'ana rasulillah sallallahu alayhi wa sallam ar-rashi wal murtashi. olóònàbí wa kí àtúrọ̀ ọlọ́run wa kó máa bá ó ṣépè tí làánà bá ti wá lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́nà ìtumọ̀ rẹ̀ lè pè tọ́wọ́ alátọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní lílé ní jìnnà síkẹ́ ọlọ́run torí a sọ pé láàánú rasulillah sallallahu alaihi wasallam rashid anabi ṣépè fún gbogbo ẹni tó bá fúnni ní owó àbẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹni tó bá fúnni lówó ẹ̀gúnjẹ gbogbo ẹni tó bá bright anabi lànà tọ ẹ má túmọ̀ rẹ̀ sí pé anabi gégùn fún eléyìí ẹ̀dẹ̀ àwọn yorùbá tó ń sin ògún nù mo rò pé wa èdè àwọn yorùbá mùsùlùmí táà ní máa sọ pé ó gègùn fún ní ègún ni wọ́n kàn má gbélé fún ègún ní gbogbo ilé àwọn wọn mọ̀ ègún ìdílé gbinú àwọn wọn mọ̀ èdè àwọn kò fárùn ẹ gbọ́n èdè tìyín nù kó nu rubbish ẹ̀hìn gbọ́n wá ní jẹ́ mùsùlùmí máa pè dé káfíìrì lẹ́nu ẹ̀hìn kí làwọn sọ wọn ti pè wọn ti pè wọ́n ti sẹ́kọ̀ọ́ àwọn tó ń bá sọ̀rọ̀ bá mọ̀ ànábì láàánà rẹ̀ ká yorùbá láì jẹ mánàbí lánà ẹni tó bá fún ni ló wà bẹ̀tẹ̀ lọ àmẹ́ńtí ọba àmọ̀túnmọ̀ ẹ̀ sọ fún ọ́n ṣépè but tánàbí bá jẹ́ kó ń lọ bá ṣépè fún yẹn bí màánà làn yọ padà já sí pónítìhùn ní ríkì ọlọ nítorí pé man la'anahu ar-rasul faqad la'anahu Allah tó a ká nàbí lọ́ọ́ lànà èèyàn ọlọ́ọ̀ lànà ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tànàbí lànà tànàbí borí àmọ́ tó ti pín bíbú tó bú wọn làánà tó làánà wọn kò fẹ́ kí làánà yẹn ṣẹlẹ̀ wọn lórí kò fẹ́ kí èébú yẹn kó ṣẹlẹ̀ wọn lórí ànábì wa padà bẹ́lọ̀ wípé wọ́n lọ gbogbo ẹni tí wọ́n bá ti làánà rẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí làánà gbogbo ẹni tí wọ́n bá ti búrí tí ò lẹ́tọ̀ọ́ sí èébú jọ jásádù àfún jọ jásádù àfún eléyìí náà bẹnu dáhùn náà yẹka sí ká tó kú o àbí ká máa ṣe lójoojúmọ́ gan wọ́n lọ́n gbogbo ẹni tí mo bá ṣépè fún lónìí tí ò lẹ́tọ̀ọ́ sí kí n ṣépè fún gbogbo ohun tí mo bá ṣépè fún lónìí tí ò lẹ́tọ̀ọ́ sí kí n ṣépè fún gbogbo ohun tí mo bá bú gbogbo ẹni tí mo bá bú tí ò sí kí n bú ọlọ́run sọ́dàdùà forí jì mí dàkú yáàfẹ́ ṣùgbọ́n fi ṣe léyìí kọ pé ẹni tí ń fún yàn lówó àbẹ̀tẹ́lẹ̀ tẹ̀wọ́n kánábì lánà rẹ̀ ọlọ́run ti lánà sòtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ìyẹn nípa ànábì ṣépè fún gbogbo ẹni tí máa ń fúnni lówó àbẹ̀tẹ́lẹ̀ ẹ ewé ẹ̀tọ́ wa ni wọn ò ní fún wa lẹ́tọ́ wa ṣé ẹni tí ó jẹ́ pé túláàsì ló gbé lọ́bẹ̀ ṣé ó lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pọ́kàn wù ni sàmà pé táwọn èèyàn máa sọ̀rọ̀ wípé nìṣẹ́ wọn ṣàdédé fún yàn lówó àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjà ń tó dé tí ń bẹ létí òkun ní gbogbo òwe ti pé àmọ́ àwọn òní jẹ gbé àfi kí n fáwọn lẹ́gùn jẹ mọ wá fún jẹ kí n lè lọ. tọ ẹni tó ṣe gbé fáìlì gbogbo wọn ti fún ọlọ wọn wá láwọn wá àwọn òrí ẹnìkan wá pé bíi ẹ ara yín tún ara gbogbo bíi fáìlì bá wọ̀ yọ yọ tù ọ gbọ́ yorùbá ó ní à ẹ gbọ́ yorùbá náà ẹ já wa sí ẹ bá ti fi nǹkan lẹ̀ fáìlì ọyọ tó gbogbo eléyìí ọba ẹ̀jẹ̀ ike torí pé ọlẹ́tọ̀ kan gbà wọn ò sì ní fún ọ tó ọba fún ọ àní tí wọn bá ti lè fún yàn lówó yìí anabi lànà tọ́ àfikọ́ lọ́wọ́ gbà wá kọ́ là wá nàìjíríà yìí kọfẹ́ sí nǹkan kan má báyìí tí wọ́n ti gbẹ̀gùn jẹ àlẹ́ yẹn tẹ́lẹ̀ ìtajà òun kàn bá wọn wá mọ́tò nípa tí yẹn bá ti wá arajà wọn lè kó ẹrù ńkọ́ lọ́ba yẹn dùn nípa rẹ̀ tọ́ba ti rí ba rẹ̀ sọ́mọ́ ẹni tí ń gbowó sùn sínú òkè sọ ni ọ́ dàgbò sọ́kọ̀ tọ́ba ti wá bá yín kọjá débi tẹ́fẹ́ tẹ́fẹ́ kó lọ fún kókà rẹ̀ bí wọ́n á gbé aláàjì ọ̀yọ́ kẹ́ fáwọn náà ní nǹkan ẹ dákun ọ̀gá dírẹ́bà kọ́ yẹ ká fún yín ní nǹkan wípé à kí á làwọn máa jẹ bí iṣẹ́ yóò bá pé ọmọ ọ̀pá jù ó lè máa ṣiṣẹ́ ọ̀fẹ́ kò sí títẹ̀ títí láì náà jáde wọ́n sanwó sùn kí á mú fẹ́ fún ọ bí ọ̀bá pé ọ̀pá jù láti kásẹ̀ máa ti sọ àwọn ìyá àti bàbá àwọn kóòtù ọba àdóòtọ́ ti bẹ́ẹ̀ lọ kọ́ ọmọ sọ̀rọ̀ kẹ́nu rẹ̀ ọmọ sáná kọ́rán ó sì lọ ra dájú àjàgà kan tó kó ara gbogbo sítìn ọlọ́mọ ara dájọ́ ẹni tá a ní ọdájú òdodo ló bá rìfì ara wọn ni ó tún kẹ̀kẹ́ sí tọ́gbàjẹ́ ẹ̀sùn máa gbé ẹgbàá àkóso báyìí ẹsẹ̀ fi ń tẹ̀ pàdé yọ gbà lọ́dọ̀ tí yóò tún gbà lọ́dọ̀ ẹnì kejì kò wá ní fẹ́ kẹjọ òun tètè tẹ̀ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ mo àjọpọ̀ constitution tán gbé kalẹ̀ náà constitution rọ náà bí ọba jẹ́ ti rọ tẹ́ pé ọ́ndà ti tọ́lọ́ ni ṣé ọgbowó ẹ̀rù ọlọ́run ní máa bọ̀ ẹjọ́ òun lọ́fẹ́ dága tètè rẹ̀ òní máa bọ̀ lẹ́yìn tó ti gba ìbọnú kódà ẹ̀yẹ máa wò ó tí ẹ̀ bá di adájọ́ kò sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fẹ́ràn òdodo tó tẹ́ẹ̀sì fẹ́ àbòsí tó sẹ́nìkan nínú àwọn tó gbé kéèsì wá bá yín àbí tó ti gbé kéèsì wá bá yín tó bá fi lè wá rí yín lé láì jẹ́ pé ẹgbẹ̀rún kankan lọ́dọ̀ rẹ̀ tó bá fi lè ro bọ́rọ̀ yẹn ti jẹ́ fún yín ẹ̀ ti kọ́kọ́ jà mọ́ ẹjọ́ ti wà ń kọ́ wọn ní ìdìbò tó wá rojọ́ kan fún yín lọ́tọ̀ torí kò síbẹ̀ ṣe dájọ́ yẹn tó kò síbẹ̀ ṣe fẹ́ràn òdodo tó wàláhì ẹ̀fẹ̀ sábòsí náà ọlá àpẹẹlẹ ìjọ àtẹkẹ ni ó ti wá rí lọ́wọ́ ṣẹ̀rí àwa táǹtì pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀lù rẹ̀ máa ṣẹlẹ̀ mọ́ wàá rí mi lé. Ya àpàdé lọ wọ́n tiẹ̀ jẹ́ nǹkan tí ń ṣẹlẹ̀ rárá ọ̀hún ni o ti sọ kọ́lá sẹ́ni méjì máa ń jà sẹ́ni kẹfà fi gbẹjọ wa wọ́n wá rúṣẹ̀ rí àyàn wọ́n á ní ẹ pẹ́ẹ́nì kejì o tó dídá gbọ́dọ̀ sẹ́ni àfẹ́ gbọ́ torí kò sí náà ni torí ọkàn àwọn èèyàn lẹ ọwọ́ ní bá ti ń gbọ́ lẹ́nu ẹnìkan tí ń rojọ́ yóò ti di kó máa láàánú rẹ̀ yóò ti di kó máa káàánú rẹ̀ yóò ti di kó wọ́n ti mọ̀ wò pé bẹ́ẹ̀ni kejì bá yọjú àwọn bẹ́ orí ẹ̀ àwọn ṣe kí ni ọ̀daràn àti irú ọ̀daràn báyìí tó sẹ́kù láyé ọ́ gbogbo ẹ̀ lórí irọ́ kò wá tí kò dòdò sí wá padà hàn sí wọn pé irọ́ lẹni àkọ́kọ́ pa kọ́rọ̀ rẹ̀ wàláì tí wọ́n fẹ́ sọ òdodo wọn. ìdínú máa rojọ́ kankan kátó rẹ́ni kejì oníjẹ́kẹ́yìn gan yàrá bòsí torí pé ńgbà tó ń sọ sẹ́nìkejì ń bẹ́ẹ̀ gbogbo àsọdùn òní kùn tí eléyìí náà bá sì rò ti àsọdùn òní kùn yóò ti kẹ́yìn gún ní balance so wọn á rí ọ́n lé wọn á kọ́ ẹ̀bùn wá bọ́ǹfì tẹ̀ wọ́n lé yín páálí mílíkì mílíkì ṣúgà ṣúgà gbogbo ìtẹ́ jẹ tẹ́ fi bọ́ọ̀lù pàdé nu tẹ́ jẹ nu jahannam nítorí pé kullu lahmin nabata min suhtin fan naru awla bihi. bẹ́ẹ̀ nabi anabi sallallahu alaihi wasallam sọ gbogbo ẹran yòówù tó bá wù lára wa látara haramu tá a jẹ iná láti iná lọ́lọ́run fi gbọ́n nù kúrò lára wa. a ó kó àwọn adájọ́ pọ̀ ọ̀rọ̀ tó níyì ó kó wọn ó kó wọn ó kó wọn lẹ́sẹ̀ méjèèjì ó wọn òkè. torí eléyìí àti ká sọ̀rọ̀ wọn mọ́tò sínú ẹ̀gúnjẹ gbogbo ẹ̀. ẹ̀gbọ́n gbogbo ẹ̀ bí kéèsì bá ti lágbára sí lẹ́bùn ọ̀wà ẹlòmíì ra thirty million wá fún ọ just because kò lè bá àdá láyè táwa náà ti sáláì máa ń bẹ̀rẹ̀ náà pé ẹni tí ń bá múru eléyìí wá kó rotí ẹ kílẹ̀ inú rotí ẹ tó bá tó gbogbo aṣọ tí ń wọ̀ lọ́rùn ẹkún jẹ́ nì gbé wá tẹ́lẹ̀ wọ́n pè ní rishwa rishwa owó àbẹ̀tẹ́lẹ̀ torí di ẹlẹ́yìn ẹni tí ń fún yàn ànábì lànà ànábì lànà ẹnìkan ní dọ̀rúra lọ tó kù tó bá fún ẹlẹ́gùn jẹ kájá kékeré ti dọ̀rúra torí kò ní kú òpin rẹ̀ wọ́n lọ kó mọ́tò fàyàwọ́ wọlé. wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀ ní kú mọ́tò òwò òkú omi ló dànù á ọkọ ọlọ́run tó ṣe yìí ńkọ́ yóò ṣe mí. wọ́n wá sọ pé túláàsì ló bí kí ló mú wọn lọ ti a kí ẹni tó fún yàn kódà tó fún wọn jẹ nílé kí ó ọmọ yẹ tó ṣe wòlímà lọ́dún wòlímà tá a máa ṣe ṣe ọ nà ó kù díẹ̀ àfa ah, ah, mo ti bá ṣẹ́gun bọ́m fi tàwa <laughs> tó kíákíá wọn bá kókó rẹ̀ kákọ̀kọ́ àwọn bàbá tó mọ ẹyá yìí subhanallah ẹ̀gúnjẹ ti wá wọ gbogbo nǹkan àdéhùn fẹ́ẹ́ tẹ̀lé má mú wọn tó fún wọn lẹ́gùnjẹ èmi ni ẹ mú lèmọ́mù tí wọ́n gbà mú ẹgbọ́rọ̀ ká wọ́n tún fowó ra lè máa tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí náà ní ti ń ṣẹlẹ̀ ẹni tó bá fún yàn ní àbẹ̀tẹ́lẹ̀ ọlọ́la àná wal murtashi àtẹnijì ń jẹ́ ẹni tí ń jẹ́ ẹkàn rí tẹ́lómi yọkùnrin ẹsẹ̀ bí àlàálẹ̀ ọkùnrin yọkùn bí olóyún aráàmù ló kúnnú rẹ̀ òun ọmọ pé nǹkan kan bẹ téèyàn jẹ kọ́sà ti tẹ̀ lọ́ọ̀nì tó eléyìí ọlọ́run anábì tún lànà ọ̀nà ẹni tí ń jẹ ọlọ́run lànà eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ̀ ń gba àbẹ̀tẹ́lẹ̀ òtúkẹ́ jáwọ́ ń dìọ̀ ìyẹn ti wá fún yẹn ìyẹn ti gbà á ti wá gbọ́ pé kódà Abu Dawud ló gbé jáde àti At-Tirmidhi ó sọ pé hadith sahih èyàn ti wá fún yẹn lẹ́kùn jẹ èyàn ti gbà bóun láti tún bá mi ẹni tó ti fún yẹn owó òsè gbà padà ẹni tó ti gbà ó sì pọ̀ kásọ kó ń gangan gangan ti jẹ àfìmí àfi dípò rẹ̀ á dà padà fẹ́ni tó fún wa rí lọ gbọ́ pé owó tí mo gbà yí ọ̀dà ẹgbowó yín owó wo alátìgbà wo ẹ wọn kò bá mi. ẹ wá wọ ẹni tó fún ẹ rí rẹ tí ó fi fún mélòó lẹ di fẹ́ gbogbo ẹ náà lẹ máa gbà tọ́ntẹ́ sí iye iye tẹ́ ẹ̀rù pé ti gbà rí ní owó àbẹ̀tẹ́lẹ̀ o ẹ mú gbogbo rẹ fi ṣe pẹ̀lú àníyàn pé ọlọ́run kó lẹ́ẹ̀tì lè rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm. kódà àdìsí kan tó wá ní riwaya kan pé wọ́n rọ́ ish ẹlẹ́kẹta nù. لعن الله الراشي والمرتشي والرائش الرائش هنا لن تجي أطنا اللهم قد اقبع لو أن تفنيا تصنع قد تدود أن تجي اجد سوف أعليه wọn lànà bí sọlọ lọ àdìsọ là lànà ọdọ wọn wá kí gbogbo wọn sí ọ gbogbo wọlé ayé tá a gbà tá a gbé lọ síbi kan tí ó sì kó bá wa ń gbà bá débi kan ọ wọlé ayé tó ṣe pé yọ padà wá ju adùn lọ ẹ má béèrè kẹ́nìkan fún yín lówó kankan ẹ sì gbowó tẹnìkan fún yín lẹ́nu sẹ́yìn tẹ bá béèrè kí wọ́n fún yín ó ti dàbẹ̀ tẹ́lẹ̀ wọ́n fún yín láì tọrọ ó ti di ẹ̀bùn òṣìṣẹ́ ẹ̀bùn tí wọ́n sì fún òṣìṣẹ́ lẹ́nu sẹ́tọ́ haramu ni kò gbà fúnra rẹ̀ àyàfi kò gbà kó lọ fi jíṣẹ́ fẹ́ni tó gbà tíṣẹ́ ẹni tó ní sẹ́wọ̀n torí pé tí ó bá jẹ́ pé lé mọ́mì rẹ̀ àǹdáàdì rẹ̀ lọ bá jókòó sí dání ó bọ̀ ní kankan pé kí n lọ já mọ́ eléyìí túmọ̀ sí wípé ẹ̀bùn tí wọ́n bọ̀ ọ̀yún ọ̀tà déédéé bọ̀ torí iṣẹ́ tó ń ṣe wọ́n ti bọ̀ wọ́n ń pè ní hadayel umar àwọn ẹ̀bùn àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ ọ̀gbọ́dọ̀ gbá kọjá o ẹ̀yà àfikọ́ kọ́kọ́ gba kọ́ lọ kó díṣẹ́ sẹ́ni tó gbọ́ síṣẹ́ pẹ̀tọ̀ ẹ̀bùn yìí ó wa wá báwo ó ní òun bunlé ẹ̀kọ́ ni kéde kó gùn o òun bunlé ẹ̀kọ́ ẹ lọ kó sínú stọọ ó lóun bùn mí bó ti lè ọ wọn bá jókòó lè yín ṣé yóò ọ ni mo rò pé mi ló bùn à wọn náà ló rò kó sínú tájú eléyìí ọba jẹrú ẹ ó ti gba ẹ̀bùn òṣìṣẹ́ haram sì ní lábẹ́ ìfẹ́ lọ ìbá rí ẹni dáná fi bẹ́ẹ̀ sẹ́ sallallahu alaihi wasallam kọ́ lọ gba zakatu ọwọ́ adé wọn lé owó ó lè tọ́nà méjì eléyìí zakatu tó fún mi ti nù eléyìí èmi wọn bùn <laughs> bọ́ọ̀bá anábìrì dókòó lè yá rẹ̀ <laughs> sẹ́ni kó bọ̀ lẹ́kùn báyìí kí ló ṣe apá kan nù ẹni tí ń bá wí níwájú rẹ bá kọ̀ọ̀kan pé kí ló ṣe lágbájọ ọmọ ẹlẹ́kùn hmm, kí ló ṣe apá kan nù yín tábẹ̀ wọn sẹ́ tí wọ́n wàá di tí wọ́n máa léwó lẹ̀ eléyìí ti yín eléyìí ti mi èsè jókòó lè yá rẹ̀ kọ́ wa mẹ́bùn wa fọ́ ah because gbogbo owó tí wọn náà ń gbà náà ni ebi torí kọ́ ọwọ́ kakí torí kọ́ ọ̀wà lẹ́nu sẹ́ ìjọba tó di kákàdé kúkú ni wọ́n bá gbélé rẹ lójúkò tani ó fọ́ lówó pé kí ló ṣe fún iṣẹ́ yìí ló chánsì rẹ̀ tó fi wọn gba haram ẹ̀gbọ́n jẹ owó abẹ́sẹ̀lẹ̀ tó fi wọn gba haram ẹ̀gbọ́n òṣìṣẹ́ ọ̀tọ̀rọ̀ wọn bọ̀ ẹ̀gbọ́n òṣìṣẹ́ rẹ̀ wọ́n lọ ní tí wọ́n bá fún ọ kíní kan ní ṣe owó abẹ́sẹ̀lẹ̀ tó gbogbo eléyìí tẹ́lẹ̀ kan bá sọ pé àfikẹ́ fóònù lówó ni kíní yóò tó ṣe ẹ̀sọ̀ pẹ̀lú òkú ọlọ́run kan àmọ́ tó bá ti ní rìsíìtì tó ti lé ọ ah no wọ́n ẹni ẹni tó ti lé ẹ̀mí ẹ̀sọ́ wó nù torí mi náà ti sẹ́ kọ́ gàmí mo bá délé hẹ́n pé abó lẹ́tọ́ àti báyẹn nígbà tó ti gbẹ́ yẹn sọ́mọ nàìjà ókè nàìjà ilé àràmù ògidì ọ̀daràn ló sì wà ń bẹ̀ èmi yẹn sọ̀daràn gbogbo òwe tó bá lọ yẹ ká gbà wọ́n gbà àmọ́ kékeré fún ọlọ́mọdé tó bá kémi sebẹ wọ sebẹ tọ́ sebẹ yóò dínkù àbí òní dínkù yóò dínkù mọ̀ ń gbọ́dọ̀ pé gbogbo àmì òun ọkàn báyìí lásìkò jẹ́ ní ẹfun lówó ẹja lọ ẹ kí n fún lówó kí ni ọlọ́mọdé ọlọ́mọdé tí ó lé ìjàgbó ti ṣe jẹ wọn á ní ẹ àwọn ọ̀sàdédé fún ọlẹ́kùn jẹ àwọn ń pèpè kùn kí wọ́n á lè pe ẹni tí wọ́n ṣépè fún ló lè rí ṣe fẹ́ni tó náà ń ṣépè fún sàmùkíngbà tó ń tún fún yàn lẹ́kùn jẹun anábì ti ṣépè kí wọn lè pè tiẹ̀ lè rí tẹfẹ lòun tiẹ̀ náà ti kọ́kọ́ taná torí délé ẹ mẹ́jọ afẹ nìkan kan lẹbùn jẹ a ní tètè máa rí àwọn fáìlì wa gbé kò a máa rí gbé kò inṣàlá tó náà bá ti rí ọta rí ọ ọlọ́dún wọn pé irú àwọn eléyà àdégbà kankan lọ́dọ̀ ó ní ẹjọ́ bàbá mi lè béèrè owó lọ́dọ̀ rẹ̀ mo ní tiẹ̀ béèrè rẹ̀ béèrè rẹ̀ kọ́ kan àbùkù olóró mọ́ so eléyìí túmọ̀ sí pé ẹ̀yin náà dúró déédéé ilé wa fún wa gẹ́gẹ́ bí kíni ẹ tó bá tinú yín wá kò tinú mi wá pé kí n fún yín lówó <laughs> olóòdì ẹ máa sọ pé ẹ kò kú jàmbá wọn gbogbo ẹlòmínú ọkọ òkè àwa náà lè ṣe báyìí àwa náà ní nǹkan kan kò tínú wa wà o sáfù bàbá yìí la tó a tó eléyìí tí mà sí pé gbogbo aburú ló ṣe parí táwọn èèyàn bá jẹ́ pé wọ́n dúró ti òdodo kò sì wù wọ́n láti pé kó òdodo dìbàjẹ́ aburú yẹn náà bá dínkù láwùjọ ṣùgbọ́n problem tó wà ń bẹ̀ ní pé lè má mú fún wa páìtọ̀ náà fún wa kí wọn làwọn ayọ àdásọ wà wò ẹn ń tó ń ṣẹlẹ̀ nìyẹn kódà láwọn abòmí ẹ tún rí tí ọlọ́pàá tó kówó sínú àpò títún sọ pé ẹ ní àmọ́ ǹdẹ́mú àṣẹ ń jẹ mi ẹsẹ̀ ni wọ́n ń tẹ̀ pàdé kódà mo ti ti rọlọ́pàá amọ̀rí sọ́jà gẹ́gẹ́ fúnra rẹ̀ tó ṣe yí pé wọ́n fún lówó ń sẹ́kẹ́ndì nǹkan bàjẹ́ olùdí eléyìí ìmọ̀ ẹ̀dá yìí àwọn èèyàn nù iṣẹ́ yìí nǹkan kò ní ní ìmọ̀ kò ní ní ìmọ̀ ẹ̀rí pé gbogbo èèyàn tó bá ní ọmọlúwàbí rẹ̀ sọ kò ní fẹ́ wọlú sẹ́wọ̀n torí ní ìsìn ni ah mo rí bọ̀dá mahmudu níbi tẹ́ ti ń kagbe agbe báwo ìgbé àwọn ń sáré pé mọ́tò kan ní kọjá àti wọn fún àwọn tó kílẹ̀ fún wa agbọ́ pé wòye pé kílẹ̀ wà fún wa fún yín pé kí ni ẹ mọ̀ pé abọ́ bára àwọn ò ti rà àtòrí pé nìsín ẹ ò ṣiṣẹ́ kankan fún mi oníkíní fún ọ ṣe mọ̀ pé bára náà eléyìí ni Yorùbá ń pè ní fine bára ọlọ́nkọ́ bá tún àwùjọ wa tó ọlọ́nkọ́ fún wa ní ayọ̀ ọkàn nítorí pé ayọ̀ ọkàn tó bá ti wà náà rẹ̀ yẹn ẹ̀ ní báńdì palapala ọlọ́wọ́n bá dáwọ́ dáwùjọ tó wá náà ṣe máa fi ṣàpèjúwe tó dáa àwọn àwọn aburúkú àwọn àti ọ̀dà tí ń bà wá ló kọjá ọlọ́mọba àkàkó nàìjíríà yìí ọlọ́mọ sì wá lẹ́ni tí wọ́n máa fún yàn ní haram jẹ wọ́n sì wá lẹ́ni tí wọ́n máa jẹ haram subhanaka Allahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀dọ́ wa níbi èrè kùsù. Thank you wọ́n ní sáà lè kówó kalẹ̀ fẹ́ni tí ń ta ráìsì lórúkọ pàpàdà wà gbà yẹ bí bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ rárá bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ òun ní í ṣe pẹ̀lú ọjà tí ò sí ńlẹ̀ ní ìsìn tó yẹ pé wọn ò tiẹ̀ tí ì ró wọn ò tí ì gbìn lórí pé owó tiwa náà wọ́n lò láti fi rajà wọn láti fi ra tí wọ́n gbìn tí wọ́n fi wá gbìn tẹ́lẹ̀ òkú bá wá jáde ibẹ̀ wọ́n ti fún wa ní gàrà eléyìí ni bẹ́ẹ̀ òṣèlè àmọ́ ní ìsẹ́yìn lè rajà kẹ́ ti sanwó lẹ̀ lórí kẹ́ padà gbà ṣùgbọ́n kèsì bẹ́ẹ̀ òṣèlè ńlá pẹ̀lú yẹn náà. tó máa ń gbowó ẹyọkan náà ni so wọn ní owó tí àwọn agbèrò tí wọn máa gbà àbáwọn union tí wọn máa ń gbà lọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ tí wọn lẹ́tọ̀ọ́ sáà ti máa gbowó ibòmíì owó pásíńjà kan wọn gbà lọ́wọ́ dráìvà bàmí ò lè jẹ́ ìdajì owó pásíńjà wọn gbà tó bá gbèrò five five thousand pẹ̀ ń lọ kánò wọ́n sì gba two five lọ́wọ́ dírẹ́fà láì ṣiṣẹ́ láì sàbọ̀ wọ́n ní sọ́tọ̀ àbí ọ̀tọ̀ so ó wá dàbí ìgbà tí agbèrò kan sọ fún mi kíkẹ́ tó dáhùn níta àjọ gbà fúnra wa ni o àtijọ́ gbà láàrin ara wa <laughs> àwọn sọ pé ẹ̀yin rò bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ bá ń fún àwọn dírẹ́fà yẹn tó bá fún ọ lómìnira tí èsì pẹ́ lé wọn gáràjì ń bọ̀ báyà o ẹ rí i pé ninety nine point nine percent wọn wọn gbà torí sáà lẹni tó fara mọ́yàn jẹ sẹ́ni tó fara mọ́yàn oko sì dùn ro làgbẹ̀dẹ ń pọkọ́ta kí ló má gbẹ̀dẹ náà má gbòkò gbogbo wa jẹ́ pé òun kàn ń pọkọ́ta eléyìí jẹ́ bó ti jẹ́ owó yẹn ń bẹ́ẹ̀ nu. No báàbò akele amuwaali nnaasi bilbaati jẹjẹ wá àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ wala ta'kulu amwaalakum baynakum bilbaati illa an takuna tijaratan an taradin minkum ẹ wọ́n lọ́ọ́ máa jẹ́wọ́ yín láàrin ara yín lọ́nà àgbàjẹ́ àfikọ́jọ́ pé káràkátà ló dá yín pọ̀ tọ́ka yín sì tẹ̀jọ́ yọnu sí tẹ̀ ń ta tẹ̀ ń láàrin ara yín. ọ̀tọ̀ sí gáràjì tó bá yẹ pé gáràjì ọba ní ọtọ́rìtì tó mójútó pé any car any bus tí ó bá pérò nínú gáràjì yìí o yóò sanwó chance ta fún láti wá lódù èèyàn bì owó chance yìí yóò wá jẹbil màrú ìjọ ẹkọ bá làákà ẹ mú kọtàkù làákà ẹ ẹni ọkọ̀ tó bá lódù ń bì o yóò sanwó fún gáràjì tó gbà láàyè láti páàkì pérò ń bì yóò máa san five hundred naira yóò máa san two hundred naira yóò máa san one fifty naira pa lọ́nà tá a rí pé yẹ kò kò kò mú aládàáni eléyìí jẹ́ bó ti jẹ́. àwọn ọlọ́kadà wa ń kọ́ tó yẹ pé àwọn kan ti ń dúró ní gbogbo oríta oríta tó ń dẹdẹ wọn kódà ọlọ́run lọ́ọ́ mọ̀ bẹ́ẹ̀ mi ọba ti máa bọ́ lórí afẹ́ lé ọ̀kadà mú yìí fẹ́ kó oríṣiríṣi àdánwò ní ṣẹlẹ̀ wọ́n lè gbé igi lọ́wọ́ wọ́n lè gbé igi lọ́wọ́ tó ọba tó ọ lọ owó tó ń gbà lọ́wọ́ wọn náà bò ó wọn làwọn yóò ní ọlọ́kadà àmẹ́ńtọ́ yàn wọ́n máa dá òwe fún twenty twenty naira twenty twenty naira bóyá ti jù ní fifty ẹ wá wo ọ̀kadà tó ń lọ́wọ́ wọn lójúmọ́ tó ọba tó sọ̀wé nù ó tó tó gbogbo eléyìí náà mi ń bá bi akli amwali nasi bil batil orí ẹ̀ wọ́n dúró lé ní àbọ̀rùn rẹ̀ wọ́n ń gbà gáràjì wo lẹ́yìn sílẹ̀ tí wọ́n ń lò ẹ̀sọ́ fáwọn náà pé okó dùn ro ti ń ẹ̀yin náà lọ gbọ́ kàdàkẹ́ dàn wò káyà kó kún máa gba lọ́dọ̀ ẹnìkọ̀jì ó gbé àmì pé ìjọba wà wọ́n sínà fáwọn yẹn láti máa jẹ torí fáwọn náà yàn wá jẹ tẹ̀sí máa ń sin yàn yàn jẹ ọ̀nà òsì náà fẹ́ lómi láti yàn lómi náà jẹ irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ àwọn kan wà táwọn máa ń sokùn tẹnìkan lọ́n tẹnìkan ti ń bọ́ àwọn kan gbé sókè lójijì ni stop kí ló dé wọ́n kọjá abọ́ wa lù àgbàdo lásán ló lòdì wọ́n ní kò ní lọ à ń bọ̀ ọ̀sán ìsapọ̀lẹ̀ adúgbò ẹ̀fọ́lọ̀ ń pè wọ́n èsè bẹ́ẹ̀ ńlẹ̀ owó kínìyẹn wọ́n ní àwọn baálẹ̀ baálẹ̀ àwọn kìnnì kankan wàláhì gbogbo ẹ̀ náà mi bá bò pé kínni wọ́n wọ́n ní àwọn èèyàn lára ẹ jẹ́ wọ́n ó sùn wọ́n abọ̀ bó ti ṣe jẹ́ sẹ́yìn títí tì tẹ̀fẹ́ máa bu oko dùn ro làgbẹ̀dẹ tí yín náà ń pọkọ tà náà àlejò. kò sí wàhálà tíkẹ́ẹ̀tì lọ́ra bí sówó lọ́ra kúrúkú ẹgẹ́tì ẹ̀ níbi BRT bus one ninety five naira náà wọ́n á fún one two hundred báyà torí pé èèyàn pọ̀ báyà torí kò sí chẹ́ńjì ṣé wọn ò ti gbowó èlé lọ́wọ́ rẹ̀ wọn ò èlé torí káàdì lọ́ra káàdì lọ́ra kìí sowó lọ́ra ẹlẹ́yìn náà ló ti clear wípé káàdì sáńtà fún yín láwùn káàdì káàdì àti pèèyàn sáńtà fún yín láwùn tí ẹ ra káàdì hundred naira tí wọ́n láwọn ya yín ní hundred naira ṣùgbọ́n tó fi fún yín láǹfààní pé ninety naira àbáǹfààní pé ninety five naira tó eléyìí owó èlé lábẹ́ òfin ṣẹ̀ríà kò tiẹ̀ sí sùjú ń bẹ̀ rárá ni unlike mo fẹ́ ra káàdì oníkáàdì wa sọ pé MTN oníbẹ̀rẹ̀ ni Airtel oníbẹ̀rẹ̀ ni ọlọ́ndẹ̀rẹ̀ náírà one ten ni kò sí ní tó burú bí eléyìí pọ̀lọ́pọ̀ ẹ̀ náà ti rí yàtọ̀ báyìí torí pé ńgbà tó ní káàdì pè ní one ten ọjà ni mò ń rà kò sì sí tó burú nínú búrẹ́dì tẹ́ńtà ní eighty naira naira gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó lè di lọ́la kí ríra sixty naira kò sí tó burú ní ilé káràkátà nù ahàmọ́láhu bẹ́yà ọlọ́run sí káràkátà lẹ́tọ̀ọ́ tontigbé tí mo bá mú káàdì ẹ̀ tó bá lóde ẹ̀ sínú. sẹ́ẹ̀tì ni hundred naira ló máa reflect ṣùgbọ́n tí hundred naira mọ̀ ra ni àbí káàdì káàdì lè mìíràn gẹ́gẹ́ bó one twenty tí mo ra one fifty bó ní ṣe gbọ́ nù mí ṣé wúwo tí one twenty one fifty dáhùn o bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àkọ́kọ́ àpò ni tó ń ra one twenty one fifty òpònú bọ́jà ti gbà lónìí ni unlike màá yá ọ lówó sẹ́wọ̀n kó gbogbo àwọn ẹni tí wọ́n ń ta káàdì fún wa náà kí ni wọ́n sọ don't be stranded àbí bẹ́ẹ̀ kọ́ ni bóró àwọn bóró rẹ so àwọn náà ti pé bí màá lá bí màá lá kò bá rà á lẹ́yìn ayọ̀ ni a sì ti mọ̀ bẹ́ẹ̀ náà tún kọ́ fíkìú náà ní ìsìn àti rí owó èlé àbí òye wa àti ọba yáwó kan tọ́yẹ́ pé ní tí wọ́n fún ọ kéré sí ntọ́ ọ̀sán kí ni wọ́n ń pè lẹ́yìn rìbá ni wọ́n ń pè lẹ́yìn eléyìí rìbá nàtíà rìbá nàtíà tó eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ṣẹ̀rí àtọ́ mọ̀ṣẹ̀rí àwọn òfin pé kẹ́kẹ́ máa kọ́kọ́ púpọ̀ sórí wàsáàpù kẹ́ máa tanra yín jẹ ẹ̀sùn àti ọ̀kẹ́ ìdí ni pé tó bá ra wọn tẹ̀ tẹ̀lé wọn náà lọ wọn tẹ̀ ẹ̀ ní ìsìn tó bá wá gba ẹ̀yìn tó gbòòrò hundred náà fún ọ gbogbo sọ́kù rubbish kò ní tùmọ̀ rubbish sóyè yín láti kàfé dáadé kò sí fífi ònú ẹ àjàgbèsèsè àwọn olùmọ̀ nípa ṣẹríà ń táwọn sọ ni rìbá ni tí wọn bá ti ti ń gbà tó ń sáyà kíkì kọ ọmọ bó ti kó àyà rẹ tí wọn fà padà haramu ni kọtọ lábẹ òfin ṣẹríà náà sàrí kò sọ. Obi afọdé tó máa lójú rẹ̀ wá wá Báwo ni ilé ìṣẹ́lẹ̀ tó pọ̀ yẹn? euro cooperative o. àwọn tí ìtàmù náà ti wọ́n mọ́ jáì lówó. àwọn oríṣi méjì lọ wà. very good. sẹ́ẹ̀rì tí ìjà ń pè ní islamic náà ní kèsì islamic ṣẹbi àti eyín ti yé yín eléyìí tó tó wá tó wá jẹ́ èyí tó ti wà tẹ́lẹ̀ conventional yẹn tó ń ti ń ṣe tó gbajúgbajà yẹn òun náà òun gangan báńkì gẹ́gẹ́ bí báńkì ṣe wà lóhùn rí torí pé àwọn níìsín àkọ́kọ́ irú àbúrú tó wà nù tí wọ́n pè ní islamic náà ti kọ́kọ́ wà nbẹ̀ torí àtibẹ̀ làwọn náà ti ya àti bí conventional làwọn ti islamic náà ti ya níta wọn sì sá fún ni pé ìgbà tí wọ́n bá yá ẹgbẹ́ fifty tẹ́gbẹ́ bá yọ ní one fifty àbẹ́gbẹ́ bá yọ ní hundred ìgbà tẹ́gbẹ́ yọ ní hundred tí wọ́n ti kọ́kọ́ yẹ ẹgbẹ́ ní fifty wọ́n ti kọ́kọ́ gbàgbé fifty tiẹ̀ o tí wọ́n fi yọ hundred wọn ò ní sọ pé fifty lọ yá o torí wọn náà ní fifty or hundred lọ ya so ẹ wá máa wò ó wọn wá sọ pé hundred lọ ya wọn ti gbàgbé pé wọn ti kọ́kọ́ ya one fifty wọn wá sọ pé one twenty ló fi sàn ọlọ́mọ wa sáré ọmọ sáré ọmọ sáré àsásùbú ọmọ arìn àrìnfẹsẹ̀ kọ torí kí wọ́n má bàa kàn án lábùkù torí kí ọlọ́kọ́lọ́ má da ayẹyẹ rẹ lẹ̀ wọ́n tún wá san one twenty twenty pé wọn náà ní fifty ní owó òun aha so eléyìí haramu ni gẹ́gẹ́ bí owó báńkì gángan gángan ni wọn á ní owó ilé òun lèèyàn gbà èèyàn ti fi kọ́lé èèyàn ti fi ra mọ́tò bóun ni ó ti wá sí ọbẹ̀ túbà ọlọ́ni fẹ́ in tóbitóm falakum ru'usu amwalikum la tadlimuna wa la tẹ́ bá túbà pẹ̀ jówó ìlé máa èyí tó dójú lówó owó tìyàn ńlọwọ yín bẹ gbogbo tó lé lórí rẹ̀ rí báyìí sẹ́yìn fún ni àbẹ́yìn gbà sẹ́yìn fún yàn lówó èlé mi àbẹ́yìn gbà. èèyàn gba owó ó fi san ọ̀pọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hán kò sí wàhálà nítorí pé ntẹ́yìn gbà ó kéré sí ntẹ́ san so kò sí nǹkan kan tó a sọ pé kẹ ẹ ha dànù nínú owó yín ju pé gbogbo owó yìí ọ̀nà tẹ́ gba rí ọ̀dà ẹ wàá tùbà lọ sọ́dọ̀ ọlọ́run foríjìn wọ́n ti dín padà síbi rẹ̀ tó bá yẹ kí mo ti mọ̀ àti pé ẹnì bá ti ṣe kò jẹ́ ìgbà tó ṣùgbọ́n ẹni tí ń fún yàn three million naira náà fi bẹ̀rẹ̀ owó tí wàá di three hundred million látàrí èlé jàǹgbà àwọn sọ three hundred minus three ó kù two ninety seven million wọ́n wọ́n mọ̀ pé ṣe yọ́pọ̀ nù dúkìá wọn torí kìí ṣe tiwọn ọlọ́ọ̀ni tẹ bá túbá ọwọ́ owó tí yín tẹ ní tẹ́lẹ̀ lọ́wọ́ yín eléyìí ńkọ́ haram sẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ sẹ́nìkan ó dá albankul ahli sílẹ̀ ní Saudi albankul ahli yẹn wọ́n pè ní national bank èèyàn kan ló ní wọ́n ń pè ní bun mahfuz so bàbá yẹn fẹ́ túbà nígbẹ̀yìn ayé rẹ̀ so wọ́n á lọ bá Sheikh Ibn Baz fún àwọn fẹ́ túbà so wọ́n á sọ ká bí ó sì túbà ńgbà tó ti sọ pé báńkì rìbá báńkì rìbá ńlọ dálẹ̀ èlò lẹ ti dá lò bàbá yẹn wọn aṣọ owó kékeré kan bí ká sọ pé ninety nine rìal láyé ìgbà yẹn èlò wa lówó dà à balayin billions sheikh ibn baz wa ni tẹsẹ ni pé ninety nine rìal sẹbi bẹ̀rẹ̀ mi sí gbogbo yòókù ẹ bọ lọ́wọ́ ah, <laughs> a orí ah ni bàbá yẹn ìlọ́kọ̀ tó fi kú tó o rí i pé àwọn ọmọ sì jogun balayin làwọn wá dùn àwọn wá yìí kíni padà sẹ́wọ̀n kówó kó tó pọ̀ èèyàn máa ní ìmánì tó bá ti pọ̀ tán àwọn olówó máa dájú ni owó àti ọ̀dájú fámìlì ni wọn tàtà lólówó tí ọ̀dájú torí tó lówó ọba dájú ẹ ti fẹ́ kún gba gbogbo owó ẹlòmíì wọ́n kàn lọ sẹ́nu ọ̀nà rẹ̀ wọ́n bá máa hùn hùn hùn pé kí ló ń ṣèwọ kí ló ń ṣèwọ tó ń sunkún báyìí ọdọ ẹ lọ fún twenty thousand ẹlòmíì bá tó sunkún jù lọ ẹfun ní èsì wọn wá lọ kọ ẹkún pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe mẹkún sùsì lẹfọ onótò akọ ọdájú pé kìnìún bẹkún bá ti kú ọbẹ ọbẹ ọbẹ akọ mi ò ní fún ọkọ bọ torí ẹ olówó máa dájú olówó máa dájú subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.